كما صليت على آل إبراهيم إنك حميد مجيد <clears throat> وبارك على محمد وعلى آل بيته على أزواج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبعد الله سبحانه وتعالى تتون قيدك وفقه ني ọ̀kan nínú وبيتولى ibi orílẹ̀ rẹ̀ náà ní inú masjid à ń bẹ ọba adẹ́dà ń tó ṣe àlìkáwà ní fún àwọn tí wọ́n bá kójọ pọ̀ bẹ́ẹ̀ kó má fi dùn wá kó fi àṣekóńgé oríire rẹ̀ kó yà wá ya ìbínú rẹ̀ kó dẹ̀ jẹ́ ká bá ń bi ó lérè kó má dọ̀ á àláyà àwọn kankan ni à ń gbìyànjú láti yanjú wọ́n wá fẹ́ ṣe bí wọ́n ń gbomi mu díẹ̀ ló jẹ́ kí pípẹ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ aago mẹ́wàá ni halkọ máa ń bẹ̀rẹ̀ láti halkọ tó ń bọ̀ tá a bá ti dé láago mẹ́wàá ni àní táwọn tó wà ń tòsí tí wọn ò tètè dé á táwọn tí wọ́n wá láti níbo ni náà ẹ́ ní abúlé ẹ̀gbá àti náà alágbàdo èkó abẹ́kúta àti ẹ̀pẹ́ gbogbo àwọn tí wọ́n wá láti bọ́dà àmọ́ àwọn tí wọ́n àmọ́ bá hálkọ́ lọ so ẹni tí ò bá wá tètè dé ara ṣuguloho kọba adẹ́dàá ó fi oríjìn gbogbo wa but kama puncture torí ọ̀rọ̀ ọba adẹ́dà tí ó sọ láti ẹnu òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam wípé man salaka tariqan yaltamisu bihi al-ilma ẹnikẹ́ni tó bá rin ìgbésẹ̀ kan tó pé ìdí tó fi rin ìgbésẹ̀ yìí òun ló ń wá ìmọ̀ ìmọ̀ bí ó ṣe là nínú ìyá ọlọ́run ọba ń jọ gbẹ̀ndẹ̀ alikiyama tí ó fi rí ọnu rẹ̀ kọ́ba dẹ́dà kó yálà nínú ìyá rẹ̀ kó yá rí ọnu rẹ̀ ó ní àwọn ọba dẹ́dà yóò ṣe àlìjánà rẹ̀ ní rọrùn fún láti wọ̀ kọ́mọ́sàsì rọrùn fún wa láti wọ̀ ó ní kódà àwọn màláìka wọ́n máa ń tẹ́ ìyẹ́ ọlá wọn lẹ̀ fún bíi red carpet ẹni rẹ ló ń bọ̀ yìí kọba adẹ́dà ó sì wá lẹ́ni rẹ kọ́ má sì wá lẹ́ni burúkú ẹni rẹ lẹ́ni tọ́jọ́ yìí pé tundiru wa khashiya rahman bil Oni ó ní innama tundiru ẹni tó gbà kìlọ̀ tó gbẹ̀kọ́ tọ́jẹ́ nire mani taba zikro ó ń tẹ̀lé ìmọ̀ títí ọba adẹ́dàsí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ní gbangba kì í wá ṣe pé ń tẹ̀lé ní gbangba nìkan wa khashiya rahman bil-ghaib májẹ̀mú mi tún tẹ̀lé ó ń páyà ọba adẹ́dà pé kóun ó má yapa sí ti ọba adẹ́dà ń fẹ́ ní kíni ní kọ̀kọ̀. yẹn ni wípé kọ̀kọ̀ rẹ̀ gan ìpáyà ọba adẹ́dà rẹ̀ ní kọ̀kọ̀ gan ó ju ti gbangba lọ torí léyìí ní kì í jẹ́ kí iṣẹ́ èèyàn ó di òfo torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé mò ń rí àwọn kan wọ́n fa àwọn kan hàn mí tó dá mi lójú wọ́n wá sí gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pẹ̀lú iṣẹ́ tó pọ̀ bí àwọn òkè tihama bẹ̀dọ̀ níṣẹ́ rí wọ́n gbààwẹ̀ wọ́n ka Qur'an wọ́n kírun wọ́n yan wọn nawafil wọ́n ṣe sadakat wọ́n ṣe pápán furutọ́ pọ̀ gan ṣùgbọ́n ọba adẹ́dàá gbogbo iṣẹ́ tí wọ́n ń kó bọ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama yóò gbọ́n dànù yóò dànù ní bí eérú èyí ni pé kò ní wúlò fún wọn. eléyìí mi àwọn sábẹ́ òjíṣẹ́ lásìlàsílà wa ń sọ bí wọ́n ṣe jẹ́ ó ní àwọn ọmọ ìyá yín náà ni wọ́n wọn ò kẹ̀rẹ̀ lóru ìyẹn wípé lóru o àti gbogbo iṣẹ́ ẹ ládàá ẹni tí ó kẹ̀rẹ̀ lóru ọ̀sán gan kò ní fi ṣeré oníṣùgbọ́n kí ló fà á tí àdánwò eléyìí fi bá wọn ò ní wípé tí wọ́n bá wà ní kọ̀rọ̀ wọ́n á máa fa ọgbà ọlọ́run ọba àyà ni fún ebíkítà tó ń túmọ̀ sí pé kí ni kí ni lisanu lè hàlì wọn ọba adẹ́dẹ́ ọ̀rá wọn tó túmọ̀ sí kí ló túmọ̀ sí kófòrò ni ṣírkù ni tọ́lọ̀ máa fi ń daṣẹ́ yẹn nù ntí wọ́n ń sọ tí wọ́n mà ó ní wípé ọba ẹlẹ́dẹ̀ ọ̀rá wọn so dábà ti wà ní kọ̀rọ̀ tí ẹ̀dá kejì orí wọn ọmọlà kejì orí wọn kò sí bàjẹ́ tí wọn ò lè dáwó lójúṣẹ́ náà fúlára sọ́nà fi ṣe kìlọ̀ ó ní sàlásùn mọ̀lẹ́kàtún. nǹkan mẹ́ta kan wà ọmọ ń kópa àwọn báyìí wọ́tẹ́lẹ́tún mọ̀jìyàtún àwọn mẹ́ta kan náà tún wà wọ́n máa ń jẹ́ kéèyàn rí àkóyọ nínú ìyá ọlọ́run ọba wọ́tẹ́lẹ́tún kàfàràtún mẹ́ta kan náà tún wà wọ́n máa jẹ́ kí wọ́n máa pa ẹ̀ṣẹ̀ wọ̀sálásún darajat mẹ́ta kan tún wà tó jẹ́ pé àwọn ni wọ́n á máa jẹ́ kí èèyàn gòkè àgbà wọ́n máa jẹ́ kí èèyàn ní àgbéga níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń ṣe àlàyé wọn ó ní wa amma kafarat ṣáárí muhlikat mẹ́ta tí máa ṣe sábàbí ìparun fún yàn wọ́n ní fàṣíṣù mọ́tà ìṣe àwọn ntọ́yẹ kí ó náwó sí kò bìkítà kò lórí rẹ̀ ọkàn ó ń fún ọmọ tó ní ló jẹ́ pé láti tọ́jú ẹbí ara kò tọ́jú ó dẹ̀ ní láti tọ́jú ẹbí ó ní kò bìkítà àwọn wọ ọlọ́run ọba nítorí ẹ kó mú wá kò bìkítà lórí rẹ̀ kí ni irú nǹkan báyìí kí ni máa ń jẹ́ sábàbí ó ń wò lójíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ yìí pé tílẹ̀ bá ti mọ́ àwọn màláíkà méjì ni a máa ń ṣàdúrà wọ́n ní ẹni tó bá lawọ́ tí ń ná ń tó bá dẹ́dà fún un lọ́rọ̀ tí ọ̀nà tó bá dẹ́dà fẹ́ lé ní o ìwọ ọlọ́run ọba má jẹ́ ọ tán bẹ̀ fún un bẹ́ẹ̀ náà ni èkejì ọmọ sọ pé. wọlọ́n ọba ẹnikẹ́ni tọ́jọ́ yìí pé ó bá ka kò ń tiẹ̀ ó ń wò yí pé kí ni yìí tí ò na wọlọ́n ọba ka kò fóun náà pé n táwọn fi ṣe rẹ̀ èsì kékeré òjíṣẹ́ náà sọ́la sọ́la ní kíndékejì ó ní fàáwà mọ̀tẹ́bẹ̀ ìtẹ̀lẹ́fẹ̀ẹ́ nu. ìtẹ̀lé ìfẹ́nu ìbọ́láwọn ọba awórogún nífẹ̀ẹ́nu ẹni tó nígbàgbọ́ ní tí ìfẹ́nu rẹ̀ tó ṣe kò ń gẹ́ ní ọba adẹ́dà fún lójijì sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé èèyàn máa chẹ́kì ntóhun fẹ́ ntọ́ba ń fẹ́ tọ́ba ń tọ́ba dẹ́dà kórìíra mu tọ́ba ti yapa sí i ẹ kéèyàn tètè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òkùnkùn oníkùn kẹ́nu ní mọ̀nàmọ́ná ó ti sọ fẹ́nu rẹ̀ di kíni ìlà ọba tí ń sìn nu tí ń sìn nǹkan sìn lójúṣẹ́ lásìlá àṣọ sọ pé ẹnìkan ni yóò ní nígbà kò jẹ́ nígbàgbọ́ òdodo àfi tí n tó ń fẹ́ tó bá ṣe déédéé tí ọba adẹ́dà fi rán mi. kílẹ̀ kẹta wà ìjábùl mari bi nafsi ìjọra ẹni lójú. ìjọra ẹni lójú ìmọ̀ àdá gbogbo sẹ́nu ni yọ̀ṣọ̀ṣẹ́ di dín zero. kíní máa tẹ̀lé jọ̀rọ̀ ẹni lójú ìgbéraga yóò aṣọ iṣẹ́ di negative subhanallah ló fi jẹ́ pé gbogbo àwọn ẹni rẹ̀ pátápátá àwọn olọ̀gá wọn àwọn ànábì ọlọ́run ọba sallallahu ala nabiyina wa alayhi bọ́lọ́run ọba ṣe fún wọn ṣe tó wọ́n máa wò ní wípé àwọn ò tí ì rí ṣe wọ́n máa páyà. pé á kíní yìí àwọn ò tí ì rí ṣe kíní máa ń bí wọ́n wá máa ń ṣàdúrà pé n táwọn ṣe yìí kọ́ làwọn bó ṣe kíní kọ́ gbà lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ ń dìde lóru bẹ ọba adẹ́dà ìrù kò sẹ́dá kan tó tó ti òjíṣẹ́ ńlá sọ̀lá àlọ́sọ̀lá síbẹ̀síbẹ̀ ńgbà wọn sọ fún wípé kí ló ń tún fẹ́ ná ṣé bọ́ba adẹ́dà ó ti sàtífíkẹ́ẹ̀tì ti rẹ́dì kọ̀ọ̀kan wọ́n ti fún ọ kó tó lọ ń bí oníṣẹ́ kó wọn má ya ẹrú tí ń dúpẹ́ ni. àwọn tí ọba adẹ́ẹ̀dá tara rẹ̀ fún ní sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà kí wọ́n tó lọ tá a bá rí ìgbìyànjú wọn lójú ọ̀nà ọlọ́run ọba tí wọ́n ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn ní ẹni ọ̀nà síbẹ̀síbẹ̀ wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì wọn ṣe kí ni wọn ò wá tẹ́rẹ́rẹ́ wípé ah tí máwọn ti gba sàtífíkẹ́tì náà tó bá wà wọn làwọn mọ̀ torí pé kí ni gbogbo gbìyànjú tá a bá rí ṣe ọba adẹ́dà ló fún wa ṣe kì ṣe mímọ̀ ṣe wa a dẹ̀ ní ìdí àánú rẹ̀ kó tó di pé kí ni ká tó ṣe kòńgé oríire òjíṣẹ́ lásìlá aláṣìlá fi sọ wípé iṣẹ́ ọwọ́ ẹnìkan ò lè là á wọn láti wọ náà ọlá tèmi náà àfi tó lọ́wọ́n bá bá sí ju àánú rẹ̀ wò mí. alama rahmataka narju ya man wasi'at rahmatahu kulla shay. umar bin abdulaziz radiyallahu anhu nínú àdúrà tí máa ń ṣe ni wípé ya man wasi'at rahmatuhu kulla shay ìwọ ọba tó jẹ́ pé àánú rẹ̀ ó borí gbogbo nǹkan ana shay'un fawasi'ni bi rahmatik nǹkan kan lásán kan lèmi náà o má sáà jẹ́ kí ìkẹ́ rẹ àánú rẹ kó lé mi bá kọ́ba adédà má sáà jẹ́ kọ́mọ́jà jẹ́ kí ìkẹ́ rẹ lé wa bá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wá sọ pé wa amal munjiyat àwọn nǹkan tí máa mú kí èèyàn rí àkóyọ ó ní fala adlu bayna fil ghadab wa rida ṣe déédéé yálà èèyàn wà nù bínú ni tàbí èèyàn ń dunnú èèyàn ń yọnu sí nǹkan kí ẹ má jẹ pé ìdùnnú kó mú yàn kọjá àlà kí ẹ dẹ má jẹ kí ìbínú náà kó mú yàn sọ̀sọ́kúsọ kí ni máa bí eléyìí kó wà tó tawhid ọmọ yọmọ ni wípé ah, ọba adẹ́dàá wà lókè o ó ń wo òun. so òun ọ̀gbọ́dọ̀ kọjá àlà wọ́n ni wal qasdu fil faqr wal ghina ìwọ̀ntúnwọ̀nsì nígbà tí nǹkan bá le tí nǹkan bá fẹ́ há àti nígbà tí ọba adẹ́dà bá mú ìdẹ̀kùn wá láàrin òṣì àtọrọ kọ́sùdù wọ́n tún wọn ṣe déédé má jẹ́ kí torí pé nǹkan lè mọ kọ́ wá kọjá àlà ọlọ́run ọba má dẹ̀ sọ pé torí pé nǹkan dẹ̀ kọ́ wá kọjá ọlọ́run ọba adẹ́dàá náà subhanahu wa ta'ala kílẹ̀ kẹta ó ní wa khashiyatullahi fi sirri wal alaniya ìpáyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba. ní òsì fún kọ̀ǹpléǹtì ọmọ ìyá wa lóbìnrin mú wa pé tọ̀ ọkọ̀ òun o fóònù rẹ̀ kò sí tẹlifíṣàn lé àwọn lóòótọ́ àwọn ń dẹ̀ ń rí ọmọ nírèé dáa àwọn ọmọ nírèé dáadáa ṣùgbọ́n fóònù rẹ̀ kò ní nǹkan míì ti fi wo àfi blue films pornography ti fi wò nù kí ló bí ọ ń pa ṣááwà tó ní fún ìyàwó rẹ̀ wọ́n á ń jẹ́ ọ̀tánná lọ síta ni wọ́n á mú kí nǹkan lè má wọn nù lé gbogbo nǹkan ló ní repercussion rẹ̀ ló fi jẹ́ pé èyàn ó tẹ́jẹ́jẹ́ láti ṣe kínni láti má rí ìbínú ọba adẹ́dà tó bá jẹ́ pé bẹ́sẹ̀ bá ṣe Gasi sí bọ́ bá ṣe ní kọ̀kọ̀ ó rí tó ń gbé pamọ́ ẹni tó yẹ kí o sá fún ìbínú rẹ̀ jù onítání Allah subhanahu wa ta'ala tó o bá ti sá fún ìbínú rẹ̀ báyìí tí gbangba náà yanjú òní ó jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ tayé àti tọ̀run kó tọ́ sí yàn ìnáma tó ń gbèrò ẹni tó gbà kìlọ̀ mọ̀nì tẹ́lá àdékọ́rọ́ òun lẹni tó jẹ́ wípé ó ń tẹ̀lé tí ọba adẹ́dà fi rójíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ní gbangba kì í wá ṣe yun nìkan o wa khashiya rahmana ọ̀pá ẹ̀ ọba adẹ́dà ní kọ̀kọ̀ kò ṣẹlọ́hún ní kọ̀kọ̀ ọba adẹ́dà ní fọbẹ̀ṣirù bíi mọ̀kúṣẹ́rọ̀ tí ń ẹni tọ́bọ̀ tí ẹ bá rí báyìí ẹ fún un ní ròdùnú àforíjìn gbogbo ibi tó bá kú sí òkú òun ọlọ́run ọba ó fi ojú fòrò fún un. wọ́n áṣírin kẹrí àti ẹ̀san àpọ́nlé kílẹ̀ ẹ̀san àpọ́nlé wù àlùjánnà áṣírin kẹrí àjẹ́nà ni òjíṣẹ́ náà sọ́là wọn sọ pé fàámà kafarat ntí máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ fúnyàn tọ́jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ mójútó fa intizọ́rù sọ́láàt báàdà sọ́láàt ìmọ̀ retí irun lẹ́yìn ìgbà bá ti kírun tán torí kò sí téèyàn máa fi ní ìsúnmọ́ba adẹ́dà láyé lẹ́yìn ìgbàgbọ́ bíi kíni bíi irun ẹni tó bá ṣọ ọba adẹ́dà ó ṣọ ìwọ tiẹ̀ náà ẹni tó bá fi ráre ọba adẹ́dà yóò dojú ọ̀rọ̀ rẹ̀ rú kọba adẹ́dà má dojú ọ̀rọ̀ wa rú kó ṣe á ní ẹni tí ó ń ṣọ́ ìrun nínú ṣíṣọ́ rẹ̀ ó ní àwọn àsìkò ká máa àwọn àsìkò rẹ̀ ká máa ní ìmúra lẹ́dẹ̀ pẹ̀lú kíni ìmáwánú odò ní gbogbo ìgbà gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ń ṣe sọ la yuhafiz ala al-wudu illa mu'minan ẹnìkan ò ní máa ṣọ́kọ́ máa wà nú àlùwàlá ń gbogbo gbà àyàfi kí ni àfolùgbàgbọ́ òdodo kọ́lọ́mọ́sá ṣe alọ́kan nínú wọn eléyìí pàtàkì ní gbogbo gbà fún mùsùlùmí òjíṣẹ́ nasala aláṣọ́lá máa sọ pé wà isbaghul wudu ìmá pé àlùwàlá gbogbo kọ̀ǹdíṣàn tíyàn bá wà ní mùsùlùmí kó máa pé àlùwàlà kó má sọ pé torí wípé òtútù mú o ọ wá ń ṣe mẹ́lẹ́ níbi àlùwàlà ṣíṣe ìṣẹ́lẹ̀ sáà sílẹ̀ sọ pé fi sabarat kí ẹ̀ tó gbọ́ ilé iye kí ẹ̀ bá há sótútù Madina yọ gbọ́ ilé iye dáadáa tọ́jẹ́ pé ọ̀ ń pọnmi gbígbóná lọ́wọ́ gan kó tó pọn tó di tútù náà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá sọ pé wa naqlu al-aqdam ila jama'at ìmáàrin lọ kírun wákàtí márùn ní masajid ní kírun jama ẹsẹ̀ kọ̀ọ̀kan tí ẹ̀ ń bá ń gbé ní tọ̀tún ọba adẹ́dá fi ṣe àgbéga ọ̀kọ̀ọ̀kan tí ẹ̀ bá ń gbé ní ti àlàáfíà ọba adẹ́dá fi pẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ eléyìí pàtàkì fún mùsùlùmí ìrun kíkí fọkùnrin o nínú masajid ọ̀ràn yẹn ni ẹni tí ò bá lọ masajid mọ́ṣáláṣí lọ kírun tó ń kàn kírun rẹ̀ nínú ilé ìbá àmọ́ kí sásìkò ewu ń bẹ fún un torí pé kí ni ṣìárù islam àmì islam tó jẹ́ pé ó fi mókè kò gbéga kò ta àṣìá yìí ọ̀kan nínú àwọn sàbẹ̀ olùṣèwà ní sọ́yìn mùsùlùmí ló fi sọ pé tó bá jáde láyé yóò jáde láyé kẹfìrí ni kọ́lọ́wọ́ yà yà bẹ́ẹ̀ ló fi pàtàkì ìmọ̀ kírun nínú masajid fọkùnrin obìnrin lè lọ ṣùgbọ́n kò kí nínú ilé òun ló lọ́lá jù òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sọ yìí pé tí wàá máa mú kéèyàn ní gòkè àgbà èyí ò darajat tí máa mú kéèyàn ní àgbéga fa ìtààmù tààmù ká máa bọ́yàn nínú bó ṣe lè wù kó kọ́há tó kárántí àwọn ọmọlàkejì àwọn tó nira fún àwọn bó opó àwọn ọmọ òrukàn àwọn aláìní tó fẹ́ nira fún díẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní ọ̀bẹ̀ owó àní du'afa àwọn ọ̀lẹ́ inú yín àwọn tí nǹkan fẹ́ há fún ẹ bá mójútó wọn fa innama turzaqun wa tunsarun bi du'a'i du'afaikum ntí ọba adẹ́dàá máa ń fi mú àrànṣe bá tí ó fi mú báyìí tí ó dẹ̀ fi mú ọ̀rọ̀ wá fún yín àdúà àwọn ọ̀lẹ yìí ni opó a ṣètọ́jú rẹ̀ ha ọlọ́run ó dúró tẹ̀yìn náà àdúrà ńlá ni ẹni tó bá dẹ́ẹ̀dá bá dúró tì <laughs> ó ti yege láyé àtọ̀ àwọn aláìní àwọn ọmọ òrukàn tíráì láti lẹ́bi pé ojúṣe ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé. tí nǹkan bá fẹ́ há ìfọmọ òrukàn mára fọwọ́ pa lórí nítàánú yìí máa ń ṣe sábàbí kọ́ba adẹ́dà mú àánú rẹ̀ báyàn kọ́kẹ́yàn. bẹ́ẹ̀ ni masakin ta'am ta'am ìfún àwọn èèyàn ló ń jẹjẹ. òjíṣẹ́ sọ pé wàyí ta'am ta'am òjíṣẹ́ lọ́sọ̀lá alọ́sọ́lá sọ wípé ṣá ọ̀sẹ̀dá àti ìmá ìmá tán sálámà ká má jẹ́ kí ọmọ lẹ́ẹ̀kan gbogbo ìgbà tá a bá ti pàdé ara wa ká má sálámà òjíṣẹ́ lọ́sọ̀lá alọ́sọ́lá sọ wípé nínú ọgbà àlìjẹ́nà láti yọ sálámà ó kọ́ ọba adẹ́dà tí ń jẹ sálámà nínú ọgbà àlìjẹ́nà ni ọba adẹ́dà fi sáàrin wa ká máa fọ́n ká láàrin wa kí fọkànbalẹ̀ fi jẹ́ tiwa kọba adẹ́dà mọ́sá sí tiwa ní fọkànbalẹ̀ kìnnìún tó yìí ṣẹlẹ̀ sílá sílá fi parí rẹ̀ ó ní wàsálàtú bil-layli wan-nasu niyam ìmá dìde lóru máa mú ìrun wá nígbà táwọn èèyàn bá ń sùn ọkọ̀ọ̀kan nínú àwọn nǹkan tó jí sẹ́nọ́sílà islam dákọ̀ yìí ètò ní máa mú parun wá ètò ní máa mú fún yẹn dákòyọ ètò ní máa mú kí ọba adẹ́dà kó forí jiyàn ètò ní máa mú kí yẹn ní àgbéga ọkọ̀ kan rẹ̀ àlàyé pọ̀ lórí wọn rẹpẹtẹ mẹsàlán bí àpèjúwe ètò àsọgbẹ̀yìn wàsọ́láàtú bil layli wan nasu niyam ìmọ̀ dìde kírun lóru nígbà tí àwọn èèyàn bá sùn kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ ó ní sharaful mu'min iyì olùgbàgbọ́ òdodo ó ní qiyamuhu bil layl ìmọ̀ fòfin gbogbo òru sùn kó tiẹ̀ dìde lóru kí ló tún sọ ń bọ̀ mi ó ní alaykum bi qiyamil layl ọ̀dọ̀wọ́ yín o ìmá dìde lóru kírun yànnáfìlà kí ló sọ nípa rẹ̀ onífa innahu dáàbò sọlẹ̀ hínà qablakum ìṣesí àwọn ẹni ire síwájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ni ire ẹ máa dìde lóru wa qurbatun ila Allah qurbatun ila ìmọ̀ amúkéyàn ní ìsúnmọ́ ọba adẹ́dàá tẹ̀mọ̀ pé ẹni tó bá ti súnmọ́ bá dẹ́dà kí ni àkọ́lì ṣe kí lè rè jẹ tó kéré jù tí ó nì gbogbo tó bá ti tẹ́ àrọ́wọ́ tó lọ́dọ̀ bá dẹ́dà ọba tó ní gbogbo ẹ̀tàn àrọ́wọ́ tó rẹ̀ ní wà. wọ́n mú kọfírat ní sẹ́yíàt ọba dẹ́dà máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ ẹni tí ọba dẹ́dà bá pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ kí ni túmọ̀ rẹ̀ yóò sì ju àánú wò yóò kẹ́ yóò rọ̀ lọ́rọ̀ yóò ta lẹ́rọ̀ ẹ̀ ọmọ gbogbo àwọn nǹkan tí títa títa yé bá fẹ́ le tí ẹ ò ní lé ń bẹ̀ kọ́lọ́mọ yẹ tiwa ó lé ń bẹ̀ kó ṣe tiwa ní dídẹ̀ ń bẹ̀ ó ní wọ̀mọ̀nà àtọ̀ ànilẹ̀ ìsìn ìyí máa kọ́ dí pé kéèyàn dẹ́ṣẹ̀ yìí ní pé ọmọ ń fortify sísítẹ́ẹ̀mù èèyàn tí ó fi sọ̀yẹ̀ dẹ́ni ire nínú ẹgbà wa kan ó ní wọ́n mú tẹ̀rẹ̀dẹ̀ dá ẹni dẹ́fẹ̀t yìí máa mú àrùn kúrò lára kì í jẹ́ kí ara èèyàn kọjá ara alárùn subhanallah ọ̀kan ṣoṣo nínú mẹ́ta mẹ́ta mẹ́ta lọ́nà mẹ́rin tá a kà lélẹ́yìí tẹ̀wọ̀n pé ìyókù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yòókù tá a bá ní ká máa fẹ́ ilẹ̀ òkun ló fi jẹ́ pé òjíṣẹ́ náfúlà àlọ́sọ́lẹ́m ọba adẹ́dàáran pẹ̀lú kínní pẹ̀lú àdìtú ọ̀rọ̀ ọ̀rọ̀ kan kéré kínní ọ̀sọ̀ báyìí ó ní tùmọ̀ tó pọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ntí ó fi sọ nìyẹn wípé al-halal bayyin àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yàn tó bá adẹ́dà sọ pé ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni tó jẹ́ pé ṣíṣe rẹ̀ èèyàn máa fi rí kẹ́ ṣíṣe rẹ̀ yóò máa léyìn dènà sábúrú ó ló ó hàn wal haramu bayyin ó ní ètò jẹ́ èèwọ̀ náà. Ọha kedekede tọ́yẹ́ pé èèyàn gbọ́dọ̀ sá fún un ó ní láàrin méjèèjì o àwọn nǹkan kan rújú. ọgọ́rùn èèyàn ò mọ̀ ọgọ́rùn èèyàn náà dẹ̀ mọ̀ àwọn wo lọ̀gọ̀rọ̀ tí wọ́n mọ̀ àwọn àfà nítorí jù yìí téèyàn bá kóra ró fún un yóò fi ṣọ́ ẹ̀sìn rẹ̀ torí bí adaran jẹ ní tí ń daran lẹ́gbẹ̀ẹ́ ọgbà kò ní rọrùn láti ṣọ́ kí ẹran má fò ọgbà bọ́ sóko olóko ọba adẹ́dà náà ní ààlà rẹ̀ làáfàá fi sọ yí pé wa yajibu alayhi an yaqifa inda hududillah ọ̀ranyàn ni fún gbogbo ẹni tí ó ti bàlágà kó dúró níbi ẹnu àlà ọba adẹ́dà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó parí ọ̀rọ̀ yẹn wípé bá a ṣe ẹran kan wà nínú ara o tọ́ba ti yanjú kí ni máa yanjú rẹ̀ ntọ́ba adẹ́dà bá ti ní ká ṣe tọ́pàṣẹ tá à ń bá ti ń ṣe é ìmáàmù ìmọ́lẹ̀ wá sọ́kàn ni yóò wá máa jẹ́ kí ìgbàgbọ́ kó gbòòrò sí kó rinlẹ̀ sí yóò máa mú kí aburú kí ó jìnà sí hàn kéèyàn náà jìnà sí. sọ pé qad aflaha man ẹni tó bá ń ṣe àfọ̀mọ́ fún ẹ̀mí rẹ̀ ó ti jèrè bóun ni ó ṣe ṣàfọ̀mọ́ fún un àwọn tí ọba adẹ́dà pa láṣẹ pé kó ṣe yóò máa ṣe láti fi wá ojú rẹ ọba adẹ́dà ń jọ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà tí n bá ti ń ṣe àti ṣe tó le jù báyẹn lọ ọmọ rọ̀ lọ́rùn láti ṣe masalan kò tí ì rọ̀ ẹ́ lọ́rùn pé kọ́ ọmọ jí kó o tó sùn ìwọ̀nba tó o bá lè kí kí kó o tó sùn ń bọ̀ báyà ó lè jẹ́ pé kó o tó sùn yẹn òun ó gbé ẹ lọ òní lè ṣe bọ̀ torí pé ó ti wà lára gbèsè kan ń bẹ bẹni tí ò kíṣà èkó tó sùn oorun yẹn ò ní wọlé dáadáa ìmọ̀ kíṣà yìí nọ́màlì tẹ́lẹ̀ lásìkò ọwọ́ àgbàgbé sùn lọ oorun yẹn ò ní wọlé nǹkan yẹn ó máa jí lórí ọgbẹ́ ò tí oorun yóò tí possible kò tí ì ṣe ṣe yóò jì bẹ́ẹ̀ náà ni tí bá ti mu wá báwọn. tí o tí lè máa jí lóru tó ń mu wá kó tó sùn báyìí ńgbò bá yá yọ máa jí sí òru ó lè jẹ́ aago mẹ́ta kan lè sàdéyé lù tàbí aago mẹ́ta àbọ̀ yọkàn dìde ní pawó oorun ọwà mọ́ o ṣe nǹkan kan gbà ó ọ tètè wá tí máa rọrùn sí bẹ́ẹ̀ náà ni aburú di ọkàn ni kọ́kàn máa yẹn tó sọ yí pé iṣẹ́ rẹ nínú àwọn sábẹ́ radiyallahu anhu ọmọ nìwọ̀n lára láti ṣe òjíṣẹ́ náà sàlám ni kọ́mọ jẹ kẹ́nu ó dúró nígbà kan fún kínní fún zikiri lọ tọba ti ń ṣe zikiri zikiri gbogbo gbà yóò rọ ọkàn tọkàn bá ti rọ ara náà rọ fún tọba adẹ́dà kọba adẹ́dà mọ́sà rọ ẹnu wa fún àti máa ṣe mọ́ tirẹ̀ kọ́mọ ṣàrọ̀ kan wa láti tẹ̀lé òfin rẹ̀ kó wá jẹ́ kí ara wa rọ̀ láti juwọ́ jùsẹ̀ fún eléyìí pàtàkì ní gbogbo gbà ní ká tún rán ara wa létí eléyìí ká tó bọ́ sí báàbù wípé táwọ́bà táwọ́bà táwọ́bà báwo là á ṣe ṣe táwọ́bà ṣé asàkùlà asàkùlà asàkùlà ọ̀pá iná ni bó ṣe jẹ́ pé ọ̀gọ̀rọ̀ wa tàbá di kírun tán kí ló jíṣẹ́ lára àṣìláàmù ó ní tí èèyàn bá ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allah akbar mẹ́tàlélọ́gbọ̀n ó ní tẹ́ṣẹ̀ bá tó fukufuku ojú òkun gan ọlọ́run ọba yẹn parẹ́ ṣerú ètò àṣẹ ni àti dàgéré lọ la bẹ́ẹ̀ ni tauba kìí ṣe ti èèyàn asakula asakula o ti parí síbẹ̀ nù la ó láwọn ọmọ jẹ̀bù ó ní bá a ṣe ṣe àṣọ fún ọmọ àyà tó sọ wípé àdánwò bá o àdánwò dẹ̀ bá lóòótọ́ kánú táwọn ìlú ẹlẹ́m ọmọ ń lọ kẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ni ẹni rẹ ni wọ́n mọ̀ sí bọ̀ṣá àmọ́ pé a ṣèkìlọ̀ kan sẹ́yìn wípé ta ló dáa jù lẹ́dà sallallahu alayhi wa alihi wa sallam ọba adẹ́dà ó pa láṣẹ ó ní fasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal ashi yuriduna wajha àwọn tí kò mú sùúrù kan máa wà láàrin wọn o má jìnnà sí wọn o àwọn làwọn tí wọ́n ń ṣèrántí ọba adẹ́dà láàárọ̀ lọ́lẹ́ wọ́n ń wá ojú rí ọlọ́run ọba kí lọ́ba ayé àtúpọ̀ alẹ́ṣẹ́ ni látàdó àyìnlẹ́ kàánù má mójú kúrò lára wọn má yapa sí má kúrò láàrin wọn. ẹni tọ́lọ́run ọba ti ṣe tán tó ti dá ó ní kọ́ mọ́ jìnnà sáwọn ẹni re àwa tọ́jẹ́ ìpè tamurege ni wá tọ́ba di pa àmú eléyìí lò sáà yìí pé ẹ̀tàn lára ń tara wa a ti fẹ́ fi ra wa lẹ̀ fún kínní fẹ́kùn àṣetá nípa jẹ. ọlọsí skul ó wá bẹ̀rẹ̀ sí mix pẹ̀lú àwọn tí ò tí ì sáré kínní tẹ́lẹ̀ wa kó bá ògbóǹtarìgì ni nínú àwọn ọmọ yahoo yahoo àwọn yahoo ọmọ yahoo yahoo wọ́n máa ń consult òun gangan fúnra rẹ̀. látara bẹ́ẹ̀ just ond ló ti ṣetán kò tí ọ̀sẹ̀ fẹ́ lọ fún hnd ó ti kọ́lé rẹpẹtẹ ó ti ṣe gbogbo ẹ̀ lọ rẹpẹtẹ bọ̀tà àwọn ọmọ ẹ̀yà òfin lọ́rùn lẹ̀ gba àwọn gúrú rẹ̀ wọ́n lọ bá bil hikma wal mau'izati al hasana bóyá nùsùsù tá a máa ń kàn jọyìn bóyá ó ti yàtọ̀ ni àwa náà fẹ́ rí nùsùsù tuntun tẹ́ ẹ ti rí ká lè bá a darapọ̀ mọ́ ẹ lọ́ba bú sẹ́kún ó ní àṣìrìn ni àgùntàn ń bá ajá rìn ni ó ti wá dẹni tí ń jẹ̀gbẹ́ ó sùn níbi tó ti ń sọ̀rọ̀ ń bẹ̀ gan gbogbo àwọn gáǹgì àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú yahoo téèyàn ò lérò sí wọ́n ń pè ń bẹ̀ tí ń kọ̀ǹsọ̀tì rẹ̀ tí ń pè ń bo ó ní àwọn eléyìí ọ̀dà kan mọ̀ wọ́n tún fẹ́ pa àwọn. alhamdulilah ó ti ṣe nàdámà ó kábàámà kí ni tí ó fi kábàámà wọ́n ní kéèyàn tó kú kéèyàn tètè túbá àbí bẹ́ẹ̀ kọ́ ta ló mọ̀ gbà tí ó kù ta ló mọ̀ gbà tí ó kù kò sí ṣé àwa tá a gbà wẹ̀ last year last year, years gbogbo ala àgbà ti last year àyè tí ń bọ̀ àmọ̀ bó ṣe jẹ́ ló fi jẹ́ pé tètè gba tiẹ̀ lẹ̀ nísìn múra tiẹ̀ lẹ̀ kó fi jẹ́ pé kí ni ó dé kò dé o ọmọ wípé alihamudulilayi ó wà dáadáa ó bú sẹ́kù kí náà ni tọ́ ní tóun ti kó jọ lọ́nà ìwì bó o lòun ó ṣe ṣe ọ̀pọ̀ báyẹn ọ̀rọ̀ ọlọ́rọ̀ èébú oríṣiríṣi àwọn nǹkan ní nǹkan ó kọ lókọ tẹ́ ó bàjẹ́ gbogbo oríṣiríṣi bọ́ọ̀ ló ṣe san tọrọ gbọ́dọ̀ san kò ṣe é jẹ gbé kò ṣe é jẹ gbé kò ṣe é jẹ gbé gbogbo ẹ̀ ló ní ìpele ìpele ìpele bó ṣe bọ́nú ẹ̀ tí ò ṣeé ṣe gbé kò ṣeé ṣe gbé bí àpèjúwe tá a mú wá ní ẹrú ọlọ́wọ́n bá nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam olóhùn láwọn ẹrú tó pọ̀ wọ́n máa ń ní zèé òun náà máa ń kó bìtì fún wọn ohun tó wà sọ fún òjíṣẹ́ náà sallallahu torí pé ọmọ yìí pé gbogbo kìíní àṣà kàǹtì fún wọn dé lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu bóò ni kí n ṣe ṣe sí bóò ni òṣùwọ̀n ọ̀rọ̀ èmi àti wọn jọ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà sallallahu alaihi wasallam kò dẹ̀ nífọ̀kànbọ̀kan nù ó ní wọ́n yẹsẹ̀ rẹ̀ wò wọ́n yẹ tiwọn wò ìbàjẹ́ tí wọ́n ń ṣe sí ẹ àti lílù tí wọ́n náà ń lù wọ́n wọ́n wọ́n wò tó jẹ́ pé déédéé ni ọ̀mìnú títí wọ́n bá ju tiẹ̀ lọ ọgbàríà títí ẹ̀ bá ju tiẹ̀ lọ àwọn náà lọ́ba bú sẹ́kù òjíṣẹ́ náà sọ́la àwọn ìyàlẹ́nu kí náà fẹ́ kí ni wọ́n fọkàn sí bó so ọba adẹ́dọ̀ òun ro kààbò sọ̀rọ̀ ẹ̀sẹ̀ mi túnú sọ òun ro kààbò sí sọ́ba adẹ́dà pé ó ní bá mi bí ó ṣe ṣe ni. kí ló ṣe ó ṣe takalus àwọn ẹrú yẹn ó ní mo yọ̀ǹda yín torí pé kí ni òun ò mọ̀ bóun ó ṣe ṣe tíṣe sí ọmọ ẹ̀dẹ́ ni òtún fi ṣe kí ni. tí fi ní gbéhùn láti fi jẹ́ pé òun ó tún padà sóko àárọ̀ nàdámọ̀n ọba rẹ̀ dánìkan ṣe tó fún ṣe torí pé ah, lọ sáwùjọ báyìí jẹ́ kí mi náà náà máa ṣe báyìí rárá torí tọ́ba ni ó bí ó bí sídìkù èyàn ó ṣe torí fi nítòótọ́ torí pé kí ni ọmọ yìí òun ò níbi tóun ó ti gba ẹ̀san àfibó lọ́tọ̀bọ̀ ọba adẹ́dà ni ọmọ bí lọ nípele ìpele ìpele báwọn tí àfọ̀mọ́ fi dé eléyìí pàtàkì. kò sí ẹni tí ọ̀rọ̀ rẹ̀ burú tó ẹni tí ń tẹ̀rẹ̀ ọmọ pé yìí ò rí kòkò ìsà rẹ̀ but ó tún ọ̀ ń tara rẹ̀ kọ́lọ́mọdé àtara wa ah, làníkà ṣe mọ̀kọ́dímọ̀ eléyìí àwọn ìgbìyànjú lórí bá ṣe ṣe tọ́ọ̀bà tí ó fi rinlẹ̀ tí gbàgbọ́ fi dúó dáadáa sí i torí látara dídúó rẹ̀ ní tiwa ó fi yàtọ̀ láwùjọ lọ́ba adẹ́dá ó fi yà wá sọ́tọ̀ kẹ́ ni ó fi fi wá sọ́tọ̀ fi lọ́kàn balẹ̀ kọ́ba adẹ́dá amọ́sàsíbẹ̀ fún wa. بعد الصلاة ولا إيش إن شاء الله inshallah taba kírun tán wọn ni a wà gba àwọn ìbéèrè wa inshallah asalaamualeykum.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 tí ẹ̀ máa jẹ́ arìnrìn àjò tó wá fẹ́ ti ìlú kan bọ́ sí ìlú kejì ìgbà tó wá dé ìlú àkọ́kọ́ yẹn bóyá ó lò bí ọjọ́ kan nínú àsìkò tó wá fẹ́ kúrò ní ìlú àkọ́kọ́ yẹn ní ọjọ́ kejì ó bọ́ sí àsìkò irun zoro ti wọlé ṣé báwo ni ẹni yìí ṣe máa kí irun yìí ṣé ó máa ṣe kọ́sírì zoro nìkan àbí ó máa kí zoro àti asiri pọ̀ ní kọ́sírì àti jamu. naam tọ́ba ti jẹ́ arìnrìn àjò tó jẹ́ pé kò tí ì sẹ́tù síbẹ̀ ó jẹ́ arìnrìn àjò ìlú àkọ́kọ́ tó lọ ìgbésí lọ síbẹ̀. ó kàn dúró fúngbà kan ni náà ó wá fẹ́ gbéra lọ sílùú kejì zuru ti tó àbí náà. kí wàá ní ìbéèrè. náà rárá kókí zuru àti asiri papọ̀ gbàtọ́ yẹ pa rìnrìn àjò dẹ̀ ni yóò ṣe ní kọ́sù yọkọ̀ kékeré yóò máa sùn wá yóò wá set out now one two three four. Assalamu alaikum. Wa alaikum salaam. Assalamu alaikum. Wa alaikum assalam. Adọ́lọ́run kò kí a rí gbọ́dọ̀ wí dáadáa. Àná àtẹ̀yìn. Yes sir. Lórí question tí wọ́n béèrè sí. Yeah mo pé lórí nature NYSC bí a ṣe máa ń lọ fún gbọ́. àkọ́kọ́ lọ sí orientation camp. now after that wọ́n á wá lọ sí main station. yes sir. orientation camp wọ́n wà lórí ìrìn àjò. now ọ̀tá ti dé ibi ibi tí wọ́n fẹ́ post wọn lọ gangan assignment. Uh, yes. premier assignment. main primary assignment. so ó ti fẹ́ tù bẹ́ẹ̀ yẹn so a máa kírun pé ní area of primary assignment gbàtúgbà tó bá wà ní camp a ṣe kan sùn. jazakallah <coughs> sir ní few weeks ago ẹ sọ̀rọ̀ nípa solat àti àsìkò yòó bọ̀ àtìgbà ẹ̀ mọ̀ wá complete lórí àwọn ìṣesí kọ̀ọ̀kan àwọn tí o sá ń lò láti fi wo àwọn èèyàn yìí nígbà tí àyẹ̀wò internet a rí pé gbogbo ló fẹ́ ṣe déédéé àfi àsùnbà nìkan tí. bẹ́ẹ̀ni kò mú. <clears throat> ní kí àsùnbà tó ṣe déédéé kí ẹ̀ gbé sí American clinic isna so which means that wàá fi bí twenty kù tí ó mú wá wàá fi twenty kù tó bá fi tó bá lo táàmù ti isna nísìn fọ́júra máa lọ sí nǹkan bíi ten minutes after after six so àwọn kìíní bíi quarter after àwọn masidi ń bẹ̀ àwọn kìíní nǹkan bíi twenty twenty five minutes after ìyẹn ló fún ló mú jù. jazakallah khair. wọ́n ti sèwà gba ẹ alifajari yẹn ti clear pé alifajari ti jáde báyìí. ẹni ẹ̀mọ́ tí yẹn bá kí the first six ten nísìn last bar àṣùbà ò tí ì tó ní six o'clock nísìn láti máa ṣọ́ọ̀ àsìkò òtítọ́ six o'clock five minutes after six ní àsìkò òtítọ́. ó wá ṣẹlẹ̀ pé mọ́ṣáláṣí tí a ti ń kírun àwọn tó wà ń bẹ àmúbàjẹ́ àwọn elétò náà àwọn bí a ṣe fẹ́ ṣe àlàyé kí ni ẹ tí ó ṣe gún ege bọ́. kò sí bá ń ṣe ṣe náà lè pé ká ń ṣàlàyé fún ọ ipe tó bá kírun kásìkò ròjẹ́ tó kò ní òun. ìṣòro tá a ní. tí màmú bá takú sí pé bóun ó ṣe kí tòun yóò rú ẹrù gbogbo jàmá tó bá lè wù ìṣòro tí a ní ni pé àwa náà ni a introduce wọn sí internet nígbà tó fi ń sáadẹ sọ fún wọn pé ó fọkàn bá ló ṣe kínní àti wá ah. padà lọ wọ́n á pé ṣéṣe kọ́ ọmọ yìí ẹ̀ gbádùn pẹ̀lú àwọn ṣe sí tí wọ́n kọ́lẹ̀ gbà pẹ̀lú. tọ́ba adẹ́dà bá ṣòfin tọ́ba tún fẹ́ rí àwọn kankan láti fi kún fún wa wọ́n máa ń change òfin yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ọba adẹ́dà nìyẹn àwọn táwa jẹ́dà bóun ni tí a ṣe jẹ́ awútẹ̀tẹ̀lẹ̀ ni lórí bí àgbọ́yé wa ṣe mọ gbà tí àgbọ́yé tún wá yàtọ̀ nísìnyí definitely ah mọ́ka wọ́n ń fi bí twenty minutes kún mọ̀dínà wọ́n ń fi kún jù bẹ́ẹ̀ yóò ń tó thirty minutes pé yóò kétékété báyìí wọ́n make sure ìgbà àlùfáàjẹ̀ rẹ̀ yọkú tó di pé wọ́n tẹ̀ wọ́n kírun wọ́n lè pè é kó níbi twenty after time tí kinní yẹn yọ wọn wọn ní kí ní Madina wọn ní kí yóò tún tẹ̀síwájú dáadáa ní tí wọ́n ti ń kún ní Madina o nítorí thirty minutes ní maka ní bí twenty minutes but nígbà míì gan pípé tí wọ́n ń pè kò bá sọ̀rọ̀. iye ọ̀rẹ́ náà nígbà tí a fi ń ṣe àtúnṣe díẹ̀díẹ̀ pé ká rí bàbá gbà nígbà tí a fi ń ṣe àtúnṣe pé kárí bàbá gbá kárí bàbá dínú bàbá gbá kàwó kan káṣíṣe ẹ lè bá tó jọra wọn. ṣé àyígbà wà pé káwọn bá wọn kí káwọn padà wá kí ìrùn tó wa nígbà tí àsìkò ìrùn tó. ká fi aburú tí ń bẹ nínú ìkírun kásìkò rẹ̀ tó tó kájẹ oyé wọn. man amma nasa wa asaba alwaqta wa atamma as-salata falahu wa lahu wa man intaqasa min dhalika shay'an fọláhùn wa àrè akọmọkà rasulillah sallallahu alaihi wa sallam ẹni tó bá ṣáájú fún àwọn èèyàn kírun ó kí sásìkò ó dẹ̀ kí dáa yọ gbàládá àwọn jàmá náà gbàládá ẹni tó bá dín kankan kù nínú àwọn mọ́jẹ̀mú tá a là kalẹ̀ yìí àwọn jàmá gbàládá yóò ru ẹrù rẹ̀ káà kí máa mọ̀ ọ̀gbọ́n yín tó bá lè rù. finally sir tàbí tó jíṣẹ́ náà òsè táwọn sábẹ́ rẹ̀ náà ṣe sẹ́nìkan lè láàgbà ikú wọn wá ṣe. jazakallah finally sir aṣọ tí mo wọ̀ yìí ní last three weeks ẹ sọ̀rọ̀ nípa aṣọ tí a lè wọ̀ kírun ẹ wá sọ pé aṣọ tí a wọ̀ kírun minimum ẹni kò gbọdọ̀ bo èjìká wọ́n á pè ṣe aṣọ tí mo wọ̀ yìí without white tó wà nísàlẹ̀ ṣé ó yìí. without white. white tó wà nísàlẹ̀. mi ò mọ̀ bó ṣe rí ó ti dé nǹkan bo ó fún jù ilà tí ètò wọ̀túnà ẹ̀ ni pé ó ti fún jù bí aṣọ obìnrin bí ó sì yẹ kó fún káfí lè máa describe ṣèpù ara rẹ̀ tọkùnrin náà bẹ́ẹ̀ náà ni kò yọ wálẹ̀ lọkùnrin ẹ ọ gbọ́dọ̀ falfala ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ fààyè lẹ dáadáa náà. náà ṣé tí mi ò bá wọ sísàlẹ̀ kétòkè yìí ṣó sì wọ ọ. ó kí mu ó kí mu. jésù àfọlá ọ̀fẹ́lẹ̀. kọ̀ọ̀kan kọ̀ọ̀kan pọ́n ọlé tó ní. báàkì sọlá. ọ̀rọ̀ mi fẹ́ bá ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ lórí sọ̀láàtì. ní mọ́ṣáláṣí wa. ní mọ́ṣáláṣí wa. ní mọ́ṣáláṣí wa six o'clock na máa ń kírun. six six sharp. fún àṣùbà. nam. six o'clock la máa ń kírun. ẹ tí ìrìn nà kí sáyẹn tó. àwọn máa ń bá wọn kí. ìgbìyànjú náà la ṣe débẹ̀. bọ́sẹ̀ ṣàlàyé fún wọn wọ́n ní àwọn ò gbọ́. wọ́n gbìyànjú bíi five to fifteen minutes to fifteen minutes to. wọ́n sún dé bẹ́ẹ̀ ni. nọ́ọ̀mù wọ́n wá sún di six o'clock. wọ́n ò tí ì sùn. kó tó di pé wọ́n sún yóò bá síkò mu nísìn mọ́sálá mọ́sídìí àwọn ẹbẹ́dí wọ́n kì í ní six twenty five ajáde ńlẹ̀ àwọ̀ nǹkan bí quarter after six la jáde gbogbo àwọn ará rẹ̀ ah, kí ẹ lè bá àwọn lábúlà aziz mọ̀ mo ní mọ̀ mọ̀ ní mọ̀ torí quarter after ni wọ́n make sure pé alfajiri yọ̀ọ́ná wọ́n wà bíbà ẹ ń ṣe bẹ̀rẹ̀ láti gẹ́lẹ́sùn wọ́n bá wọ ìsfà gẹ́gẹ́ bó ṣiṣẹ́ náírà àṣálà ń ṣe máa ṣe but ní mọ́ṣáláṣí àwọn ẹgbẹ́ kílẹ̀ ń gbókọ̀ mọ́sídì ní na aránṣẹ́ olúwa kọ́lọ́wọ́n máa ràn wọ́n ṣe na àti gbogbo wa náà twenty five minutes after ń gbà mí ni wọ́n sẹ̀ tó gbé ìrun dúró so <laughs> ìgbà tí ilé tá a sọ pé a bá àwọn àjọ bẹ̀rẹ̀ ẹ̀rùn ni ó yà gbogbo wọn lẹ́nu <laughs> nígbà mo lè sọ ní ìgbà mo ní èmi ni wọ́n ní kí n kírun wa ní ẹ ẹ tún bá àrùn mọ́lá bá so a kí wọ bíi two to seven yes. so ọkàn balẹ̀ dáadáa pé yes eléyìí kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ó má sùkò so àbí torí ń ta níní nínú nǹkan tí ó wà lọ́wọ́ wa tá a lè sọ pé a ní control lé lórí ìrun ni tí àbá tún wá rí yẹn náà yẹn jú tọ́ <laughs> àtúnà láwọn ni mo lọ kí èèyàn mélòó ló láti fi yọ zakat àwọn èèyàn pọ̀ gan tó yẹ pé àti gba àwẹ̀ ràn wọ́n lọ́rùn maybe ulcer àwọn illness kan or the other hajj kò. Ko kò ṣe kínní so <laughs> ta ni tọkàn balẹ̀ sí jù náà ni pé irun ọlọ́fi jẹ́ pé ọba arẹ́dà kò fi fún ẹnì kankan in any state àbí tí èèyàn bá wà conscious lóko tí èèyàn bá ti sọ yìí pé ó wà unconscious kò sí condition kan tẹ̀dá wà tọ́ba arẹ́dà fi irun bùn yàn ọgbọ́dọ̀ kí bọ́ba ṣe wá náà ni so adẹ̀gbọ́dọ̀ kìtọ̀ lásìkò rẹ̀ so ó pàtàkì gan a gbọ́dọ̀ fi ṣeré so tí wọ́n bá kí ní six yẹn wọn ò tí ì sùn àwọn tí wọ́n sún àwọn tí wọ́n bá di at least àsìkò tí àsìkò bẹ ti yọ bí ten twelve minutes to twelve minutes after six ten ten after six. tí a bá fẹ́ six ju wa a máa wá sí mọ́sídìí ní ìbátan tuntun nìkan. ẹ bá wọn kí ẹ àtúntún kí. no a máa a máa jẹ́ kó kírun ẹ wà lọ kí ni masjid. naam ṣùgbọ́n ìgbìyànjú ọmọ ìyá kan ó máa wá ń pè wá sákèsì pé ká kí n lé ó bẹ́ sàjù ká lọ kí n mọ́ṣáláṣí gbàtí ẹ gbà sí òun yẹn ó ti wọlé pé wọ́n ti kí kàn tán pé kó má dàgbé. peter ti lè kí sásìkò ní àdúgbò. ó jìn díẹ̀. náà ó jìn díẹ̀. ẹ ṣe gbìyànjú lórí yẹn tí wọ́n bá ní wọn ò rí ní mọ́sídìí ẹ̀sìn pé torí pé wọn ò kí sásìkò ní mọ́sídìí ibi tí wọ́n ti ń kí sásìkò lẹ́ lọ. ẹlẹ́kejì ni pé rọ́fì àdì. ọmọ ìyá kan ó máa ń ṣe mẹ́ta. kí ni ẹ rọ́fì ẹ̀dẹ́ yìí. ó máa ń ṣe mẹ́ta tó bá. mẹ́ta wo ni ẹ tó bá ṣe tẹ̀gbẹ́sì nìkan tó bá dìde tó bá lọ sí. kúrúkú náà tó bá tún dìde. tó dìde tó dìde kò ní ṣe. ok. tó bá sujud. tó bá fẹ́ dìde kúrò ní sujud. tó bá fẹ́ dìde kúrò ní sujud ló máa wá ṣe ẹlẹ́kẹta. náà n tó ṣẹlẹ̀ ni. náà. a rí nínú àwọn aṣíwájú tó lọ ẹyọ kan ni wọ́n rí kí takbiratul ihram àrí nínú àwọn aṣáájú tó lọ wọ́n tẹ̀lé ti ètí ìmáàmù Bukhari gbà wá nínú sahihu rẹ̀ jami sahihu rẹ̀ wípé ti abdullahi bin hadith abdullahi bin umar radiyallahu anhuma bá ṣe tẹ̀kílẹ́tì lè ṣọ́ lọ́sùrùkú ìdérínúrùkú àti tọ́báfẹ́ dìde kúrò nínú sùjúdù náà nìyẹn hadith wa nínú sunan nasa'i tó fi ti bẹ́ẹ̀nà sọ̀jìdàtẹ́ ènìyàn tó fi rinlẹ̀ àlékún nìyẹn lórí tèkejì yẹn bí tèkejì yẹn ṣe jẹ́ àlékún lórí tàkọ́kọ́ sódìyẹ na ṣáà nítorí jíṣẹ́ lásìlá àṣìlá ni sọ ni wípé yóò tẹ̀bù lè rọ́jùlé في كل إشارة يشير بها في صلاته عشر حسنات لكل إصبع حسنة أخو قال رسول الله صلى الله عليه وسلم أقول هذا فún ẹrú fún gbogbo ọwọ́ tó bá grace sókè nínú rẹ̀ láàdá mẹ́wàá ìka kọ̀ọ̀kan láàdá kọ̀ọ̀kan so tó ń túmọ̀ sí pé àlékún yẹn mustahab ni àṣegbóró ẹnu ẹni tí ọba ṣe kò ní gbalada yẹn ọ̀nà ẹni tó bá ṣe yẹ gbalada yẹn. wa ẹlẹ́kẹta orin tọkọtìyàwó tọ́jọ́ ń ṣe ìfànfà lórí èébú. lórí lórí èébú. lórí èébú. nam. wọ́n búra wọn. nam. àjẹ́ kọ́kọ́ mọ́ bù súnà obìnrin lè bú tọkùnrin náà bá tún wá tẹ̀lé súnà yẹn ó yẹ pẹ̀lú ara rẹ̀ ó ti yẹ pẹ̀lú ara rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ wúlò yìí àdúpẹ́. bí ìbá ṣe kádàrà tó ti dúró kádàrà ti dúró náà. à ń kàn mánéèjì yín ni òdodo ni tí kò mánéèjì tó bá máa ń wà yẹpẹrẹ ara rẹ débi pé. ọ wà gbé skẹ́ẹ̀tì wọ̀ ada náà mi ọ wà gbé skẹ́ẹ̀tì wọ̀ tàbí kọ́ wọn náà wà wégele tàbí kó wéjà kọ́ bá mu gbogbo ntọ́ bá sọ jẹ́ kó ṣe dèdè ara rẹ ìwọ náà lọ wá kọ́lọ́hún ti fún aláda but pé kọ́ wá jókòó kú wọn náà wà máa fún wọn náà lẹ́ẹ̀kẹ́ ìbúlẹ̀ tó fúnra wa. bó ṣe yẹ pé ẹni tó bá ti lágbọ̀ọ́yé tí ẹni tí ò lágbọ̀ọ́yé bá fẹ́ ta sí ọ má sọ pé wọ̀ náà á mi ṣe mọ́ ò túmọ̀ sí pé mi dá ma èmi náà dá yé ń flash ẹ̀ la òtítọ́ yẹ pé rárá rẹ nu àpọ́nlé ẹ̀yẹ àti iyì tó bá dẹ́dà gbé fún ẹ pẹ̀lú àgbọ̀ọ́yé rẹ òtítọ́ <laughs> ó fẹ́ bọ́ọ̀lẹ̀ láti fi wá dà bákan náà la. la. ìrọ̀kùnlọ́fẹ̀. ìrọ̀kùnlọ́fẹ̀. nà ìbéèrè wa láti. Naam. Naam. Naam. Six or oh five or more. Gbé àsìkò. <laughs> nítorí kan rí mú bẹ́ẹ̀ ni pé man amma nasa fa asaba al wa ahtamma as-salata náà eh. àtẹnudọ́jọ́ before then àti wọ́n kankan ni based hadith yẹn àwọn ìmáàmù ni ó ru ẹrù yẹn eh, torí wípé ẹ ìbéèrè wá láti ọ̀dọ̀ àwọn sisters lókè ẹni yìí sọ pé òun ní ọmọbìnrin kan tí ó wà ní yunifásitì tó dẹ̀ ní ọdún kan láti fi parí. ọmọ tó bí. bẹ́ẹ̀ ni so wá ní arákùnrin kan wá tọrọ rẹ̀ àwọn dẹ̀ ti ṣèwádìí ẹ̀ àwọn rí pé àwọn sí pé ó fẹ́ ọmọ yẹn. ìyẹn ìyá ló ń sọ̀rọ̀ yìí ó wá ní ṣùgbọ́n ọkọ òun ò so ó wá ní ìyá ń sọ wípé àwọn ṣèwádìí ẹ̀ àwọn ò lòdì sí. ta ni ò lòdì sí. ẹ pẹ̀lú gbólóhùn wípé ọkọ wọn ò gbà ìyá ló ṣe ìyá ló sọ pé òun ò lòdì sí. ntí èsìgbọ́ ẹ̀ ń bẹ̀ sọ wọn wá sọ ń bíbáyé wípé um, àwọn wá ń sọ fún ọkọ àwọn wípé. Ah, into ìṣesí wọn ó pé títakò tí wọ́n takò kí ọmọ yìí ó fẹ́ ok wọ́n sọ wípé ìdí tí ọkọ òfin gbà ni wípé ó ní ọmọ yẹn ò sì parí yunifásitì so ó ní ọmọ yẹn ò tí ì ṣetán fún so kò tí ì ṣetán fún marriage so àwọn wá sọ wípé eléyìí takò sunna ah, wọ́n ní ṣùgbọ́n ọkọ ò gbà so wọ́n ní ọmọbìnrin tí wà nù ìdààmú ó pé kí ni kí àwọn ṣe. na ìgbà míì kó wà ní dààmú nísìnyí bẹ́tà ju pé kó wá wà ní ìdààmú tíwájú létà lọ torí ṣó lè parí ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú oyún ṣé ọmọ tó lè parí ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú oyún ni ṣáwọn òbí lè kún wọn lọ́wọ́ láti ti ṣègbìyànjú ìparí ẹ̀kọ́ yẹn ìyẹn pàtàkì ọkọ sọ pé òun lòdì sí but ó ní kó parí ná ẹ so kì í ṣe pé ó lòdì sí náà tá a fún àbáfẹ́ mú sùúrù náà kì í ṣe gbogbo yẹn ló lè mú sùúrù àti fẹ́ student kódà bàbá kú three months tó kù tí ó finish kì í ṣe gbogbo yẹn ó dìgbà tí yàrá bá kó sí kó tó mọ ètò tó túmọ̀ sí àwọn ẹni tó wà involve ah, because averagely ẹni tí ó fẹ́ àwò ara rẹ̀ ti wà lọ́nà ẹni tí wọ́n fẹ́ fẹ́ náà ara tiẹ̀ náà wà lọ́nà. parameter ni tí wọ́n fẹ́ introduce sínú equation is a variable it's not constant at all it's a variable kò sí tí ò lè ẹ̀ eh, náà kò sí tí ò lè bí kò sí tí ò lè bí. now number four. salaam aleykum. waaleykum salaam salaam wa rahmatulah. aláṣẹ ẹ̀ sàn rẹ̀. aláṣẹ ẹ̀ náà. ìbéèrè mi ni pé ìyàpẹ̀ inú wa ń pọ̀rọ̀ ìrún ìwọlé ṣúùrù. na zuhu. irun zuhu sọ́ọ̀rì súbè súbè. súbè náà. program tó máa ń ṣe ní every from Friday Saturday Sunday ní God FM wọ́n máa ń ṣe announcement yẹn pé báyìí báyìí àkókò máa wọlé ẹ̀ṣẹ̀ sáyẹn pé báyìí báyìí àkókò máa wọlé tí wọ́n máa ń sọ lórí rédíò so irú àkókò tí alùkọjá ní last week wọ́n ní àṣùnbà máa wọlé nìkan bíi ten minutes to six so sùwèé yóò wọlé nìkan bíi four minutes to one hmm. so mẹ́gbẹ́gbọ̀n a sì máa wọlé nìkan bíi four twenty. kọ̀mpútà ni wọ́n ń wò internet generated timing ni ewu wà ń bẹ. àsìkò tí wọ́n bá sọ fún àsùbá yẹn irú rẹ̀ tí wọ́n generate ní Maka àti Madina sheikh uh, abunafila sheikh abdulaziz bumbaz rahimahullah rahmatawasa ó ní kí wọ́n fi ogún ìṣẹ́jú kún tu àsùbá nísìn nǹkan bíi six ten ni wọ́n ń ká ṣùgbọ́n àní maka ìyẹn tọ̀hún tó jẹ́ four ten ti bí aha so internet generated time yẹn kò ṣeé gùn lé kò ṣeé gùn lé wọ́n ní zoom kẹ́hìn fifteen minutes kún magrib ìyẹn sábà rújú aha bọ̀ síbẹ̀síbẹ̀ bàbá ní kẹ́hìn fi ten minutes kún ìṣá kí wọ́n ti fifteen minutes kún ìṣá iná ìsábà àrùjú torí púpàpúpà ń tó bá ti disappear àti mọ̀ pé ìṣá ti tó náà but àṣùbà àti àṣùrì àṣùrì nísìnyí nǹkan bíi four twenty five but five thirty ní ankini abdulaziz náà nǹkan bíi four twenty five or náà. okay ìbéèrè kì í lè pé nípa. nígbà mi tàlímọ̀ṣọ́ yóò yà pa sí ti sáà di ibà tàdímọ̀ṣọ́ yóò yàtọ̀ sí ti yóò yàpa sí ti lẹ́kì tàbí àwọn local variations náà wọ́n tún wà ń bẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn jàmá mọ́ṣáláṣí kí wọ́n gbìyànjú láti máa ṣọ́ àwọn àsìkò oorun bọ́n ń ṣe láyé òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám lẹ́nu a ní sọ pé a generalize it àti generalize ewu máa wà ń bẹ̀. ok nípa náfìlà tẹ̀sán pẹ̀ àkókò wo ló dáa jù tẹ̀lé yan náfìlà kó tó di pé súbù èkìdé. súbù. náà nípa náfìlà pé ọjọ́ kí wọ́n yan náfìlà òru bẹ́ẹ̀ wo ló dáa jù. kásìmájẹ́ ló tó yọ. ìkẹta ni pé ẹ tí ẹnìkan bá ní arúgbó ẹ nílùú òkè. tẹ́yìn bá. tẹ́yìn bá ní arúgbó nílùú òkè. bóyá bàbá àbí ìyá ẹ̀ tó jáde láyé. tí àwọn kan wá wọ́n jẹ́ bírù lọ́rin tàbí ọ̀yọ́ sì sá. àwọn kan wá wá láti another state. wọ́n wá ngbà wọ́n gbọ́ wọ́n wá ṣe kẹta sá. wọ́n wá bẹ́ẹ̀ ni so Ah, wọn ò ríbi tí wọ́n ti jẹun wọ́n wá ṣe ìjẹ fún wọn ṣó lẹ́tọ̀ọ́ àti kò lẹ́tọ̀ọ́ torí pé wọ́n láwọn ò mọ̀nà láti lọ jẹun. ọlẹ́tọ̀ ọlẹ́tọ̀ kì í ṣe tí wọ́n ń sọ nìyẹn eh. tọ́lá àwọn wọ̀nyẹn mo lọ́ọ́ ti fẹ́ kí wọ́n jẹun kẹsí náà ti fẹ́ jẹun. nígbà tí wọ́n ní ká má dáná jòkó rárá ń kọ́. rárá wọn sọ pé rárá wọn sọ pé ká má dáná kó ká má sọ òkú di patí ká má sọ òkú sí ká má sọ di pati eh. ká má sọ di nǹkan tá à ń bá ń ṣe òkú ṣíṣe ká má ká má sọ ká má sọ ibi ìṣe ìsìnkú di ibi ìṣe láti gbàyún ní òkú tí wọ́n kọ́kọ́ lọ mú tẹ́lẹ̀ àpótí náà wọ́n kọ́kọ́ máa pa màlúù lọ́nà wọ́n máa dání bí ìgbà tó jẹ́ pé eh, eh, bẹ́ẹ̀ ni èyí tí wọ́n sọ nìyẹn. now nípa ọ̀rọ̀ Eh, ìyẹn gba eh. túmọ̀ sí pé èèyàn lè ṣe sàdákà àwọn torí tí nínú nǹkan tí èèyàn máa ń súnmọ́ ọba adẹ́dàá jù ó ní bíbọ́yàn àmútọ́ àm masalan a ṣe sàrà fún òkú wa àwọn aláìní ládùúgbò àmà wọn no doubt opó ọmọ òrukàn kankan àwọn oúnjẹ ó lè jẹ́ ó jẹ́ kí ìrẹsì kí ẹ̀wà tàbí gàrí èlùbọ́ àtàwọn bí èlò kan tá a fi kún un àṣẹ ní bí ọ̀nà bíi mẹ́wàá tàbí márùn-ún àmọ́ ọlọ́kọ̀ kan agbèlú fún wọn wọn níbi tí wọ́n fi tọ́ọ̀nù ẹ̀ ránù nílé wọn àlèṣe gbogbo eléyìí kì í ṣe ní tá a dágbà sí gbogbo ìgbà máa ń ṣe òkú mùsùlùmí látara pé kíni lẹ́yìn ìgbà tá a bá kírun sí lára gbogbo wákàtí márùn-ún tá a bá kí nínú sùjádà wa pàápàá jùlọ àwọn òbí méjèèjì yẹn Allahumma firli wal walidayya àṣàdúrà fáwọn afáà gbogbo àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ṣì wà torí àwọn ni wọ́n jẹ́ ká mọ ìwọ̀ tá a fa àwọn òbí wa látara ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa látẹnu náà fúlà lọ́sọ̀lọ̀ aha báwọn báwọn báwọn báwọn lọ gbogbo gbàlá àmà ṣèyàn kìí ṣe pé gbà kan pàtó aṣàdáyẹn rí rẹ̀ àwọn àmà ṣe ń jẹ a lè lọ hajj fún wọn tí wọn ò bá lọ hajj ah, a kànga ló kọ́ wọn a lè kọ́ mọ́ṣáláṣí ló kọ́ wọn a lè tún mọ́ṣáláṣí ṣe kára nǹkan sí mọ́ṣáláṣí ló kọ́ wọn a lè ra fan ṣe é sì sí masajid ẹni a lè ra Quran sí àwọn ọmọ tí wọ́n lọ ilé kéwú tàbí ọmọ tí ó lọ sí skul bóyá ń ka medicine ń ka engineering ń ka òun owó fẹ́ nira àwa try láti sponsor wọn pẹ̀lú àníyàn pé ládàá rẹ̀ kọ́ba dẹ́dà máa bá fún àwọn òkú wa gbogbo àwọn eléyìí mu gbogbo àwọn iṣẹ́ eré olóore máa wọn a lè ṣe gbogbo wọn yàn ọ̀ká wa sọ di pati jọ́ kẹta jọ́ kẹjọ ogójì ọjọ́ a máa yí èyí wọn padà lọ́dọọdún kì í ṣàṣà Islam. alhamdulilayi ìkẹta ni pé nípa ọ̀rọ̀ ẹ̀há ìhá. ẹ̀há bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. torí pé àwọn kan takú pé ṣé ẹ mùsùlùmí tó bá di ẹ̀há kò rí ìsìlámù ṣe. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. ok. bọ̀dé tí tó wà ní wípé kóbìnrin mùsùlùmí kó jókòó lé òun làpọ́nlé rẹ̀ torí ìrun rẹ̀ gan-an mọ́ṣáláṣí kọ̀ lọ́lá tó ètò kí nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ kàtà ìbá àti mọ́sáàsì òjíṣẹ́ náà sáà islam tàbí kaaba tó ti yé báyìí nísìnyí bọ̀ tí wọ́n bá láwọn fẹ́ wá sí mọ́sálásí kò sí wàhálà tí wọ́n bá wá jáde ta o kí wọ́n make sure wípé wọ́n mú ìmúra tó jẹ́ pé kò ní lè fa fìtínà níta aṣọ tí ọmọbìnrin mùsùlùmí gbọ́dọ̀ wọ̀ kìí ṣaṣọ tá a lè wá lè júwèé ibì kankan lára rẹ̀ tọ́ba wa bójú òun ló dáa jù. bóyá ìbòjú lẹ fẹ́ sọ tẹ́ ń fi sọ̀rọ̀ ẹ̀ ha. tó nǹkan jókòó lé kí a má jáde pàápàá. bóyá tó wá fẹ́ jáde kó gbọ́ jẹ̀líbáàbù. kó gbọ́ jẹ̀líbáàbù hmm. tó bá fẹ́ jáde ọ̀ràn yẹn ni but kó bójú mustahab. tó bá jẹ́ pé obìnrin tó jẹ́ pé. ìṣíjúlẹ̀ rẹ̀ lè fa fìtínà ó dáa jù fún àwọn kan nínú àwọn ní ọ̀ràn yẹn ni pé kò bójú àwọn kan ní rárá eh, àwọn tọ́jú ọ̀ràn yẹn wà fún àwọn ọkùnrin pé kí wọ́n rẹ̀ ju lẹ̀ but tó bá bójú bẹ́tà jù. ẹ ṣe nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ah. wọ́n ní ẹni tó bá wí láwàní pé ah. gbogbo ohun tí ń borí òní láwàní aṣọ tá a fi borí yẹn náà bí táwọn obìnrin yẹn láwàní lòun náà ìmáàmà lòun náà èyí táwọn ah, èèyàn wa ní Saudi máa ń lò tí wọ́n rà ṣe kéńkéré láwàní lẹ́yìn náà ara rẹ̀ náà ní fìlà kò sí nínú ìmúra mùsùlùmí lọ́kùnrin kọjá dé síta kọ́mọ́dé fìlà kì í ṣe ṣe sí mùsùlùmí nta àfi dá mùsùlùmí mà tó bá múra tán ni pé ah ó dé fìlà ìgbà tó di wípé kọ́ltù ìdàrúdàpọ̀ ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àtàwọn tí èṣe mùsùlùmí ní bí wípé àáríyàn tí ó wà nínú agbádá ní dé fìlà kẹ́yẹ́ ṣe mùsùlùmí fìlà dídé ń ara ìmúra mùsùlùmí ni tá a fi mọ̀ yìí pé ah mùsùlùmí lélẹ́yìn ọlọ́run aṣọ lẹ́sàn yìí. lọ́kùnrin ọ̀kọ́ rẹ̀. àánú fún lọ́kùnrin láti mẹ́jọ dáa. ọlọ́wà ṣe dáadáa fún dáa. àmì àti ẹ̀rọ ẹ̀kọ́ ló dáadáa. kẹ́kọ̀ọ́ sẹ́mi àkọ́kọ́ ta ni ti um, àwọn bíi ìjọ. ìjọ pé wọ́n ń ta nǹkan kan bóyá ilẹ̀ ni. wọ́n ní price kan fún àwọn members wọn. wọ́n ní price fún ẹni tí ń ṣe member. àkọ́kọ́ ṣé nǹkan náà lẹ́tọ̀ọ́ ẹlẹ́kejì pé ṣé yẹn lè rà á fẹ́ tí ìṣe mẹ́mbà ṣó lè ra wọ́n máa fowó kún fẹ́ tí ìṣe mẹ́mbà sí wọn. so àwọn àwùjọ nípa cooperative hmm. wọ́n wá wò yí pé àwọn tí wọ́n ń bá wọn dáwó kí torí pé wọ́n ń dáwó sí wọ́n fún ọ ní rúkṣà wípé ok iye báyìí ni kẹ́yìn ó san but àwọn tí wọ́n ṣe mẹ́mbà cooperative yẹn ẹ̀yin o ọjà míì ọjà kan náà ni ṣùgbọ́n price yín ó yàtọ̀ now ìyẹn ni pé ọjà kan ṣoṣo náà ó ti ní prices méjì tí àwọn àfáà kan fi takò nù wípé tí ọba ti di pé discriminative prices wà lórí ọjà kan náà ó ti fẹ́ di níta kórìíra àwọn arínú àwọn afáàjà sọ pé ara kò rí bẹ́ẹ̀ torí wípé àwọn sacrifices kan bẹ tí àwọn tí wọ́n wà ní cooperative ń ṣe táwọn tí wọ́n wà níta rẹ̀ ò ṣe ni àwọn tí wọ́n rẹ̀ ń ta àwọn tí wọ́n wà níta tí wọ́n fẹ́ rà wọ́n kàn fẹ́ rajà ní wọ́n yà kó cooperative of mogodo ọjà làwọn fẹ́ rà ní tiwọn ní ìfìláàfù pọ̀ lórí rẹ̀ rẹpẹtẹ tí wọ́n ṣàlàyé but kò sí tó tọ́ta ko ẹni tó wà ń ta yìí pé kò ń fẹ́ ra tó bá fẹ́ rà. ẹlẹ́ẹ̀kejì sàn ẹlẹ́ẹ̀kejì sàn ní ìwẹ̀ juma. wọ juma. ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsọ pé bí a lè fi ìwẹ̀ náà kírun àwọn àdìsàlọ́lá bẹ́ẹ̀ wọn mẹ́rin wa wọn uh, mẹ́rin wa torí pé ntí wọ́n ń sọ ni pé kì í ṣe ìwẹ̀ hadas but ntí o ṣé ìwọ̀n ọ̀ràn yẹn ni ìwẹ̀ ọ̀ràn yẹn ni gbogbo ntaadẹ wẹ̀ nídìí àlùwàlá náà láti wẹ̀rọ ibi tí kìláàfù yẹn ti wá ni pé ṣọ́ọ̀ràn yẹn ni wẹ̀ jẹun àbí ìwẹ̀ oge ní ìwẹ̀ oge láti fi jáde tà but nafsu sọ pé ìwẹ̀ jimá ọ̀ràn yẹn ni fún gbogbo ẹni tó bá ti bàlágà náà ló fi jẹ́ pé ètò ọ̀fọ̀kànbalẹ̀ jù òun náà ní wípé alẹ́ fi kírun zakumula ọkọ rẹ ìgbà kan tí mo ń sọ fáwọn kan mo ní pé tí obìnrin bá ti ti ẹ̀ṣọ́ sọ́wọ́ earring ni pé kó bọ́wọ́ náà but ọmọ ìyá kan kò fi sákèsí pé ẹ̀rí ring ọmọ ìyá kan kò fi sákèsí pé ẹ̀rí wà fáwọn obìnrin ànábì sàtọ́ láti ring fún ọ̀dẹ̀bó pé ṣe wọ́n lè fi bẹ́ẹ̀ torí kì í ṣe àwòrán zina ni tí wọ́n bá bò bẹ́tà tó bá jẹ́ pé látara exposure yẹn yóò máa attract attention sí wọn kí wọ́n bò bẹ́tà tẹ̀wọ́rù wò lélẹ́yìí báàbù rẹ̀ dẹ̀ wà wá sẹ̀. láàlì nǹkan sà. láàlì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. but ọ̀gọ̀rọ̀ obìnrin tí ó bá lé làálì tó jáde òun ọkọ rẹ̀ oge tó ń wọkọ nítorí ọ̀rọ̀ arábìnrin tí ó ọkọ rẹ̀ jáde láyé tó jáde opó òjíṣẹ́ náà sàásìlà ní kó wẹ̀ kó mú múra dáadáa kó dẹ̀ jáde tó bá rí ẹni tí ó páyà ọlọ́run ọba kó lọ́kọ jazakumullahu khairan um, táìmù tí àdúrà máa ń gbà ní ọjọ́ náà táìmù tí àdúrà máa ń gbà ní ọjọ́ jùmọ̀. náà láti yẹ̀yìn àṣù tásìlì bá ti tó títí ti mọ́tò rẹ̀. àdìsí káwà tí ọmọ ẹ̀ka pé aláṣàkè nínú sọ́yìn muslim. náà so túnbẹ̀yàn sọ pé láàrin kútùbà méjì ni. náà rárá oyin ti interpretation táwọn àfa fún ti láàrin kútùbà yẹn ni pé àsìkò yẹn ó kéré bí ìjókòó khutba yìí ìjókòó khutba yẹn ni kì í ṣe wípé torí tí òjíṣẹ́ náà àfúnáṣọ ní òtólúbòrò òtólúbòrò yàní ẹ wá àsìkò gbígbàdúà látẹ̀yìn asri tí mọ́gìrìbò fi tó tó fi jẹ́ pé àwọn sálàf tí asri tí wọ́n bá ti ká asri tán wọ́n èèrè ní bọ́dì mọ́ wọ́n kàn rárá bá kan nínú masjid ni láti máa ṣe àdúà tí mọ́gìrìbò fi tó. Ah ìzákùnlá ọ̀kàrẹ́ta. náà ìbéèrè wa láti ọ̀dọ̀ àwọn officers. wọ́n ní ṣé àwọn lè fọwọ́ pa hijab àwọn ní orí táwọn bá fẹ́ ṣe àlùwàlá. nọ́ọ̀sì wa bẹ̀ nọ́ọ̀sì wa bẹ̀. ok wọ́n wá ní. àdìsí ọmọ sálámà náà pé pé ìgbà tó ń tí ó débi orí ó fọwọ́ pa orí kìmáàrú rẹ̀. ok jazakumullahu khairan dam wọ́n ní. rárá kò ní nígbà tá a bá fomi pa sock ṣé máa wọ bẹ̀ ni omi ò ní wọ̀ <laughs> so ká bí ọlọ́run ò ṣe fara ni àwọn ká má fara ni àwọn náà <laughs> kò ní torí tó pàápàá tó bá wà gbangba ṣe àwọn pé tó bá sí nìyẹn àwòrán ni ìhòòhò ló ṣí so yọkàn ọ̀rọ̀ fòun pa tó fọwọ́ pa ẹni tó dé fìlà gan lè pa fìlà ah, Anas bin Malik asáàbù rẹ̀ wá rí pé tó bá dé bi fìlà tó máa ń ṣàlùwàlá bọ̀ kíkà máa ń fọwọ́ pa fìlà ni wọ́n nínú mọ́kùnrin ìbùnà kùdàmà. ẹni sọ̀rọ̀ àbá ẹni sọ̀rọ̀ ọ̀rọ̀ kan kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n nípa ti ọmọbìnrin tó fẹ́ ṣèyàwó tí bàbá ò gbà yẹn. that my friend a very close friend ni ó yẹ kó mọ wáyé bá lára ẹ̀ ó wà on visit from UK. Now and he's a barrister. bàbá ní òun fẹ́ kí ọmọ ṣe tán. barrister rẹ̀. na bọ òun ò lòdì sọkùnrin yẹn o. kò lòdì sí. but kò mú sùúrù. kò mú sùúrù. kò mú sùúrù alẹ́ sọ sóbì bí kọrí. ẹ bọ kó orí ẹ ti apply ẹ ó apply sí ọmọ ọmọbìnrin yẹn sìn àtọmọ tèmi náà bíi eight kan náà wọn bíi nineteen nineteen ni wọn. okay so àdẹ̀rẹ̀ kọ́ lọ sí school. gbogbo wọn náà <laughs> nineteen náà ni wọn bá sáwọn fa wàhálà. ẹ twenty one. èjì èjì wàhálà ni fún bọ́ àwọn atọ́kùnrin àtọ́mi adolescent èjì yẹn tẹ̀ sílẹ̀ pẹ̀lú ẹgbẹ́ náà wọ́n ní last last daughter wa <laughs> eh. so nǹkan tó hàn sọ́dẹ̀ sí kò sí wa ní pé ànábì sàràtà ní ká má délé nǹkan mẹ́rin kan ó dẹ̀ pẹ̀lú nǹkan ká má délé wọ́n ti wá fún wa ní wọ́n fún mi quotation wọn pé èèyàn kan tó dúró pẹ̀lú ọmọ ṣe master náà bla bla bla pé kájà tó wọ ọdún yẹn ọmọ yẹn wá kú. no káwọn sọ pé wọ́n ó di ilé ẹ̀wọ̀ master ẹ̀ eh, tọ́ba lọ ilé ọkọ náà tọ́ba ó lè kú sásìkò yẹn so the same thing náà ni n ò rí nǹkan kan sọ náà lórí ìyẹn. so wọ́n á ní kò ní dílé èmi wá gbọ́ ahead pẹ̀lú ọmọ tèmi. ok pé wọ́n ní kò ní dílé education education wà important marriage ìyẹn di súná ó ti mú wá part of religion. ṣé rí problem ta ni problem ta ni gangan gan is àwọn ọkùnrin. you know most of the so-called brothers have hidden agendas wípé one wọn ò fẹ́ kó tiẹ̀ kàwé yẹn ní torí dubiousness ni and mischief pé hmm. àbúrò ká làbúrò kọ pé bóyá òun fẹ́ ṣiṣẹ́ àwọn ọ̀dẹ̀ fẹ́ kó ṣiṣẹ́ so ti yé báyìí nìsín. Hmm. wọn ò téyín ká àìtéyín ká dẹ̀ là á dọwọ́ bò ó àjẹ́rẹ́ tíyàn bá téyín ká tó bá yẹ pé ó ka medicine tàbó ka phd sẹ́yìn hmm. òun dí mi lọ́wọ́ kí n sọ pé wà phd rẹ o kò túmọ̀ sí pé ọjà ta o ó jókòó lé ní gbogbo nítorí ọba ṣe ṣe ní inú kọ̀rọ̀ yàrá rẹ̀ ọba àjẹ ọmọ bàbá Buhari so tí ẹ bá ní ìsàlọ́kọ nǹkan kan àjọmọ́ tẹ wá wà ń bẹ̀ láàrin àwọn òbí méjèèjì àti gbogbo ẹ̀ torí ṣùrùtù nìkan àlélẹ́yìí tí a gbọ́dọ̀ default májẹ̀mú ìgbéyàwó ni a gbọ́dọ̀ jọ default ẹ̀ but you know ṣe rí ọgọ́rọ̀ being straightforward yẹn kò sí ń bẹ̀ from both sides hmm. ikú ń dẹ dẹ̀dẹ̀ ni dẹ̀dẹ̀ náà ń dẹ́kú marriage yẹn dẹ̀ build lórí nǹkan báyìí so ntọ́ máa ń sábà ṣẹlẹ̀ ni ẹ wá ní kí tiyín ó lọ́lẹ̀ ọkọ kí ló wá ṣẹlẹ̀. ọwọ́ ọkẹ náà yìí ọkùnrin yẹn wà truthful Oh yẹ ẹsẹ̀ òun ẹsẹ̀ gàdé. tó bá truthful tó bá rẹ̀ ń tó wà truthful truthfulness yẹn gangan ni issue. tó bá rẹ̀ ń tó wà truthful there's no problem. I got married while I was in the first year in the university. ọmọ bí ẹyẹ ọmọ bí ẹyẹ aṣọ wa àwọn lórí pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ. àwọn àbúrò mi A levels náà wà tẹ́ntì márì. naam. naam ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́dọ̀ wa tí wọ́n bá ti parí secondary school wọ́n lọ lé ọkọ náà kan tó continue fún further education. ẹni tó fẹ́ sẹ́wọ̀n náà mọ̀ wípé eléyìí Ah, ah, eh, president kan fúnra ara rẹ̀ òun take responsibility sponsorship ìyàwó rẹ̀ náà gbogbo àwọn bó ṣe kàwé bó ṣe gbogbo ẹ̀ òun take responsibility rẹ̀ but yóò jẹ́ àjọ mọ̀ sí tó ti yẹ báyìí nísìnyí because an educated wife is better than illiterate nípa ọmọ mímójútó níbi gbogbo àwọn so many things but an average man torí egun àti maofic reasoning wọ́n wò pé. obìnrin ò tẹ̀síwájú bákan torí pé àwọn àròrí yẹn ó wọ́ kìí ṣe kó lágbára ó wọ́ ni ó wọ́ gan so n ti ń bá àwọn òbí mi lẹ́rù nìyẹn náà wọn ọba balẹ̀ tí fi lè pé àwọn wà more comfortable with this because àwọn ò mọ tí ẹnìyẹn lè dánwò fine torí ọkàn gbọ́dọ̀ truth rẹ ní níbi tí wọn bá rẹ̀ ṣe pin ní kókó sọ́kọ́lọ̀ wá ẹlòmíì kélé iná wà tiẹ̀ ọlọ́run ó ṣètò olúkálukú fún. táwọn bí wọ́n á jókòó sára sára tí wọ́n bá ń jókòó rè tó bá ṣe after witri bá àwọn bí ṣe máa ń jókòó. after witri. tó máa jókòó kí ni yẹn. bẹ́ẹ̀ni àjò èyíkéyìí tó bá rọrùn. tó bá rọrùn. èyíkéyìí tó bá rọrùn.

pé tí ọba ń kírun so that tíṣà ìtàn bá ń dàyàn láàmú. ok ìyẹn ọba máa ma pé for example kẹ́hìn tó ṣàlùwàlá yẹn ó ti tọ̀ náà ó wá ṣàlùwàlá tán ìgbà tó jíṣẹ́ náà sàásùlá ṣàlùwàlá tán bẹ́ẹ̀ Jibril sọ̀kalẹ̀ alayhi salam ó ní ó ṣe demonstrate fún ó ní kó mú omi kó fi wọ́n ibi kó fi wọ́n kó ṣojú ara kó fi wọ́n bẹ̀ torí wípé nígbà míì ṣoṣo bá ti wà lórí irun wàá máa fíìlì pé kíní kan jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọba ti jáde lórí irun tọba ti lọ yẹ nǹkan kan jáde n tó fẹ́ gangan ni pé kò tiẹ̀ jáde kúrò lórí irun yẹn kọ́ ọ má rí irun kí gangan ni góòlù rẹ̀ but o ti wà lórí irun kò tí ì kẹrẹ náà tóyè bá ti kó tu o sálámà kò tí yóò tí bọ́ lọ́wọ́ rẹ̀ so but alhamdulilah kí ni n ta bọ́ lọ́wọ́ rẹ̀ ìtẹ̀lẹ́sọ́nà òjíṣẹ́ náà fúlàrà ọ̀sán náà ilé ẹnìkan àsọ̀nbẹ̀ tó bá ti bọ́jú tán amú omi abomi díẹ̀ abomi ju bẹ́ẹ̀ mẹ́ta àṣàwà ọ̀wà nínú nílùú ọ̀tọ́rọ̀ ìṣẹ̀wọ̀ká ni àwọn kan rò wípé ńgbà wọn bá ṣàlùwà látàn ni bọ̀tẹ̀ àwọn afá tọ́ka sí pé rárá kì í ṣe ìgbà tán bá ṣàlùwà látàn nígbà tán bá bójú tán náà ló máa ń ṣe bẹ́ẹ̀ sọlá àrà sọlá. a kàn bọ̀ ní sójú báyìí àwa ṣàwà látòkè wálẹ̀ naam ẹlẹ́ẹ̀kejì ni pé nípa question tí wọ́n bí ilẹ̀ kan nípa àsìkò tajud na naam gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín ṣàlàyé rẹ̀ pé ìrun ṣubú yìí ó wọlé di around six ten six fifteen na àsìkò wo ni èèyàn lè kí tajud mọ́ àsìkò wo ni èèyàn lè jẹ sáré mọ́. ìgbà tá àlùfáàjà rẹ̀ bá yọ ó lè jẹ́ sáré títí títí wọ́n fi pe ìrun tó bá pé àwọn tí wọ́n ń pè ìrun sásìkò hmm. wọ́n ń pè ní six ten ó lè jẹ́ sàárì títí tí wọ́n fi pè é tajúdì ẹ̀nà mo lè kí wá sí sẹ́ni ẹ̀nà. pẹ̀lú ògùn ọlọ́run bá. ok the last one ni pé. gbogbo àsìkò yún àsìkò nùzúù ni àsìkò sísọ̀kalẹ̀ ọba adẹ́dà ni bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu láti máa béèrè ta ló ní bùkátà kó wọn bá gbọ́ ta ló ní ta ní wá foríjì kó wọn foríjì ta ní. Ni ó wá ìfò tọ́ba kó wọn tún gba túbà rẹ̀ gbogbo orun kama. lastly òun nípa ẹ̀ sọ̀rọ̀ nípa. àsìkò tààjú bẹ̀rẹ̀ látẹ̀yìn ìṣà títí wọ ìgbà tálùfọ́jẹ̀rì bá yọ but èyí tó lọ́lá jù nínú àwọn àsìkò yìí òun ni ìdákẹ́ta àgbẹ̀yìn yẹn the last one said, now bó ṣe jẹ́ pé àsìkò dùhà ó bẹ̀rẹ̀ látìgbà tóòrùn bá ti yọ títí títí tóòrùn ó fi dé àtàrí but èyí tó lọ́lá jù ní àsìkò dòha hina tarmudul fisal ọkọ mọkànlá rasulillah sallallahu alaihi wa sallam nígbà tóòrùn bá mú gegege yẹn ní nǹkan bíi ten or eleven eleven thirty àsìkò tó lọ́lá jù minimum is two maximum is twelve ọgọ́rọ̀ ìgbà tó ń kí twelve tó bá mẹ́sì tààjùd ló máa ń kí twelve ní duha sallallahu ní sheikh islam ibn Taymiyyah alófin ní position wípé duha ò fún fún yàn àfẹni tó bá mú tẹ bá mẹ́sì qiyamul layl àwọn afáàní ara afáàṣì kọ́lọ́n bá fọ́ ọ̀rẹ́ kẹwàá kọ́ bá forí jùmọ̀ mistake ni kì í kò ní bẹ́ẹ̀ torí àwọn ẹ̀rí wà pẹ́rẹ́pẹ́tẹ́ wípé àwọn sàbí ń kíbọ̀ kódà àwọn máa lọ kí mọ́ṣáláṣí bí ẹ ń kírun ọ̀ràn yẹn ni tí a bá dẹ̀ kí tán wọ́n ṣe dùá yẹn alámọ́fẹ́lẹ́ wọ́rọ̀hámní wọ́túbọ̀ aléyá fa innaka anta tawwabul ghafurur rahim wọ́n ṣe ọgọ́rùn. zikiri dùhà nìyẹn tá a bá ti haida odò mọ́ṣáláṣí ńgbà tí oòrùn yọ ló mú òun ṣe zikir ọwọ́ amúraká méjì wá fọdúlálá ọlá tó wà fún yẹn tiẹ̀ ni wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní ẹni tó bá ṣe yẹn yóò gbà ládàá hajj àti umrọ tó pé tó pé tó pé lẹ́ẹ̀mẹ́ta ló sọ bẹ́ẹ̀ so gbogbo ẹ̀ ló ní ìkẹ́ tí adẹ́dà fi kẹ́ wa gẹ́gẹ́ bí torí nǹkan kan torí iman kò sí kà torí iman náà ló mú yàn wà lẹ́yìn náà ìtọ́dọ̀dọ̀ lájú nìyẹn nínú ntọ́lọ́wọ́n bá máa ń bọ́ ẹ̀dá tó ẹni tí ò dálì jẹ́ náà lè rọ́nà adẹ̀fẹ́ rí inṣàlá kọ́lọ́wọ́n fún àárẹ̀ ta. alama turli warhamni watuba alayya fa innaka anta tawwabul ghafurur rahim. na akadu ayẹ ibo ni bí a ta lè sódà tá a bá fẹ́ àbí ṣá lè àkàgùn àtẹ kàǹsìn bẹ́ẹ̀ ni mo ní pé báwo la ṣe ibo ní ṣé ó wà níbi sítádẹ̀ wà bíbo láti lè rí ta lè fi à. ok ah. ṣọ́nù sítádẹ̀. àbí ṣe lè bá print ẹ̀ ká sí. ok a print ẹ̀ <laughs> a print ẹ̀ inṣàlá. inṣàlá jazakumullahu khair. a tó jazakumullahu khair. aleykum salaam. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. so ìbéèrè tèmi ni pé ó dá lórí Mariam Mariam ìyá Isa aleyhi salam aleyhi masala aleyhi ma wa alanabi na wa aleyhi masalatu salam naam. so àwọn kan sọ nínú àwọn afa pé ìyá Isa àlè sọ pé ànábi Ọlọ́run ni. rárá kí sànà bí kò sóbìnrin tọ́jú ànábi. wọ́n ní torí pé ẹni tí. má dáhùn fún torí pé wọn. náà so ìbéèrè ẹlẹ́jì kejì ni pé àfa kan sọ wípé ọlọ́run ní pé òun dá sánmọ̀ méje ilẹ̀ méje ó ní ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú alukoran nítorí pé òǹkà táwọn lárúbáwá mọ̀ ń gbà yẹn kò kọjá méje ni kò ah. túmọ̀ sí pé sánmọ̀ yẹn àti ilẹ̀ yẹn méje gangan ni òǹkà. sàrànlá mbolo tí wàá ròǹkà tiẹ̀. tó o sọ̀rọ̀ nípa àwọn òǹkà tó wà ní alukoran pé bọ́lá tó ṣe sòǹkà iye ọjọ́ iye ọdún tí ànábì nù Hmm. tó fi jíṣẹ́ láàrin àwọn ọjọ́ ẹ náà ó ní pé kò sí òǹkà tó yanjú ńgbà yẹn náà ni. lórí irọ́ jura jura subhanallah ọ̀rọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ráàyù ni ọ̀rọ̀ ráàyù ni ráàyù eh. máa ń múyàn wọ náà ni eh, ń bá pè padà. Eh. so ìbéèrè mi ni pé ìkan náà ọmọ ya ó jẹ́ gẹ́gẹ́ bíi dírẹ́fà so ó wá ń sọ pé ṣé kí ni nǹkan tí a rí sí fún dírẹ́fà láti ṣiṣẹ́ ńjọ Sunday nígbà tó jẹ́ pé hàlù ibi tó wà ó já sí pé àwọn nàṣàrà ló pọ̀ jù ń bẹ̀ so láàárọ̀ tọ́ba tó wá jáde lọ́fẹ̀ẹ́ lọ ṣiṣẹ́ sì rúǹgbà wọn ni pé kí n sáré ṣiṣẹ́ yẹn bíi twelve káwọn tó ń lọ sí chọ́ọ̀chì yẹn kí a lè rí wọn kó tó kí ṣe yẹn lè ó wá ń ronú ẹ̀mí ẹ̀ pé ṣé kò ń ṣe pé òun ràn wọ́n lọ́wọ́ lórí ibi tí wọ́n. tó bá rí bẹ́ẹ̀ kó kóra ró tó bá rí bẹ́ẹ̀ pé yóò kún wọn lọ́wọ́ ní kó kóra ró. Eh, ìtẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ha ẹni pé kò sí nǹkan tó ń jẹ́ à. kò jẹ́ náà ìjáàbù la mọ̀ ẹja lo terminology tiwa ìhun tí mo yẹ sọ bẹ́ẹ̀ ni pé hmm. ìjáàbù yẹn ṣé kò pọn dandan kó jẹ́ aṣọ kan ládàáyanrí. kò pọn dandan kó jẹ́ aṣọ kan bọ̀ tó pọn dandan kó má jẹ́ aṣọ tí ó rẹwà tí ó fi wá jẹ́ fìtínà gan fún ara rẹ̀ àti kọ́lọ̀ àti bá a ṣe rán. nítorí pé àwọn kan ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí pé láwùjọ ta wa anáṣọ hmm. ti ti wa tó hmm. ta bá wo aṣọ yẹn tí èsì aṣọ tó fún pínpín tí èsì aṣọ tí. tó dẹ̀ tẹ̀lé òfin ṣẹ̀ríà tó bá ti tẹ̀lé òfin ṣẹlẹ̀ fine àti wá tẹ̀lé láì tẹ̀lé bí ti ṣe rí yẹn òní iṣu. wàlẹ́kùmọ̀ sára àtúnlá. asalaamualeykum. wàlẹ́kùmọ̀ sára àtúnlá abalakaatu. asalaamualeykum. wa ilek. sa iṣu kan ṣẹlẹ̀ so brother kan fẹ́ fẹ́ sister kan. naam oyin ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ok so sister yẹn wá declare fún brother yẹn pé òun sàn béèrè pé ìgbà tán sọ̀rọ̀ débi parent ó wá béèrè pé parent yẹn kọ́ ó kọ́kọ́ wá ṣépèlé wọn lọ. ọmọbìnrin ló ṣépèlé àwọn òbí rẹ̀ lọ. bẹ́ẹ̀ni ó kọ́kọ́ ṣépèlé àwọn méjèèjì lọ. Ah, ìyẹn wá ní pé kí ló dé tó ń ṣépèlé àwọn méjèèjì ó wá ṣàlàyé fún wípé ìyá tó gba òun tọ́ ó ṣàlàyé fún un pé òun kàn kọjá lọ́jọ́ kan níbi ẹ̀gbẹ́ ẹ̀wẹ́yà igbó ló ti rí i láti kékeré ló ti wá gbé <clears throat> ló wá gbà tọ́ ìgbà tó wá dàgbà òun ló tó wá ṣàlàyé yìí fún un ìgbé kìí sóun ló ń bi òun kàn rí he ni tó ń fi gbà tọ́ ẹni táwọn ìwé ìdìdì géńdé dáadáa ń sìn tó fẹ́ má rí báyìí o. ok ṣó wá lẹ́sìn. ẹ ohun eh, muslim ni. ok muslima ni. ṣó lẹ́sìn. ohun ẹ ń kírun bọ̀ kí ṣe pé bóyá ó ti ó ti jẹ́ sísà tán pátápátá tó ti ń lo ìjábọ̀ tì. ẹ jẹ́ ó jẹ́ sísà tán pátápátá. ọlọ́run ò jẹ́ bẹ́ẹ̀ tán. ìjẹ́ sísà tán rẹ̀ pátápátá. ó ní wípé kó má gbé wọn ṣépè. wọ́n ti bínú mistake tí wọ́n bá ṣe sẹ́yìn kó fi wọ́n lẹ̀ kóun ó ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ. broda yẹn kọrẹ tiẹ̀ wípé kó má gbé wọn ṣépè. wọ́n ti wá wà lórí ọwọ́ báyìí pẹ̀lú broda yẹn. so òun á wò pé báwo ni kí òun ó ti ṣe even broda yẹn wà níbi tí mo wà níbi tá a ti ń sọ̀rọ̀ yìí. ọmọ yìí so òun á wò pé báwo ni kí òun ó ti pé ọ̀dọ́ta làwọn ó lọ kí ni advice tó wọ́n ń fẹ́ advice gan lé lórí. kó tó kàn yẹn iṣẹ́ ń bẹ ní ọwọ́ rẹ̀ gan torí àwọn tí ìyá àti bàbá tí wọ́n lágbọ́yé tí wọ́n rè tí wọ́n fi sìn wọ́n lọ́lé ọkọ issues ń wà abẹ́lẹ̀ ntàsé tó jẹ́ pé wọ́n ní wọ́n rí i yẹn so tí wọ́n ti rí i báyìí kì í ṣọkọ nìkan ni yóò jẹ fún yóò jẹ ìyá fún yóò jẹ bàbá fún yóò jẹ ọ̀rẹ́ fún yóò jẹ àfáà fún yóò jẹ ẹ̀gbọ́n fún tí ó fi rè ní rírè tí ó fi jẹ pé yóò wá di ọmọlúwàbí tí ó mọ òbí méjèèjì even táwọn òbí yẹn bá ṣiṣẹ́. tí ò bá rí yẹn ṣe ewu ń bẹ fóun gan lóko lóńgẹ torí pé lóńgẹ gan tá à ń rí ewu ni. tí òun bá wá fẹ́ fẹ́ báyìí. bẹ́ẹ̀ni. báwo ni òun ti ṣe ọ̀rọ̀ fífẹ́ rẹ̀ ẹni tó jẹ́ wọlé. ọlọ́dún ṣẹ̀rá kanṣu àwọn ṣẹ̀rá wọ́n wọ́n dúó nípò wọ́n represent ọba adẹ́dá àtòjíṣẹ́ náà sàlàsílàm fún. tó bá jẹ́ pé kò fẹ́ lọ sí ibẹ̀ eh. tó bá trọ́ọ̀sì bóyá bí àáfàá tó ń kọ́ ní kéwù eh. bóyá ìmáàmù àdúgbò yìí pé òun ni kó òun fẹ́ kó dúró fóun gẹ́gẹ́ bí bàbá kọ́. tí màmù bá fẹ́ kọjá àlà hmm. tí ọba fẹ́ kọjá àlà ara rẹ̀ hmm. tọ́ba ní dúró fún kí máàmù ọkọ́kọ́ gba ṣẹ̀ríà kanṣu lọ́nà mọ́sálẹ̀ a rí ọmọ àyà lóbìnrin pásítọ̀ ni bàbá rẹ̀ ó rí wípé òun fẹ́ gbà sílámù òun dẹ̀ fẹ́ lọ́kọ gbogbo nǹkan yìí tóun bá ní kó wọn ọ̀rọ̀ ṣe kò ní rọ̀ ọ́n lọ́rùn kí ló ṣe ó parí last paper rẹ̀ báyìí ọgbà islam olóńfẹ́ lọ́kọ ó pè mí ó ní ẹ̀yin lẹ́ẹ̀jẹ̀ wòlíì fún mi mo ní mo ti gbọ́ bó ṣe yé mo ló sọ mo gba ṣẹlẹ̀ àkáǹtì lọ báyìí báyìí báyìí lọ ṣẹlẹ̀ wọ́n ní àwọn mọ̀ ọ́ tẹ́lẹ̀ náà lọ rẹpẹrẹsẹ̀ntì ṣẹlẹ̀ àkáǹtì gbogbo bàbá ṣe ṣe sí. Si káwọn handle rẹ̀ represent shira council ìgbà tá à akutu certificate àwọn òbí ò lè gbé mú torí tí fa kéèyàn máa máa máa kọ́ sínú ara rẹ̀ òbí mi lè dìde wá ní ó kọ́ tí èsì sọ wọ́n lọ sọ pé Boko Haram ń jí àwọn ọmọ ọlọ́mọ gbé káàkiri tí mùsùlùmí bá ti fẹ́ ṣàbòsí nígbà míì yóò burú ju ẹni tí èsì mùsùlùmí ga lọ sọmọ àyà rẹ gan wàpà ó lè sọ pé ẹ mú ẹ dáadáa àwọn ni wọ́n ń pààyàn káàkiri ẹ bá yanjú wọn ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó fún yàn lọ́mọ ó ṣe gbogbo ẹ̀tàn ó ṣe gbogbo ẹ̀tàn ó ní ọba ló ń wò fún mọ́ oyún dẹ̀ ti wà nú. Ah, èwo lélẹ̀ àwọn tí wọ́n wà lókè ní Najib ọ̀rẹ́ náà ò ń gbéra rẹ wálé ẹ̀kọ́ jù mo ní kí ló dé wọ́n ní ẹ kọ́kọ́ lọ sí ẹgbà lọ́ọ̀yà kan tó stand dáadáa ẹ dẹ̀ report ní police station ẹ document ẹ̀ nítorí sẹ́fù yìí ṣùnú wọ̀ ẹ bá túbú sẹ́fù tí yorùbá pè náà eh. túbú lẹ̀ bá ti máa gbúrò wa ọ̀fẹ́ bá a pò tán kan ni torí ńgbà tá a ti sọ fún gbogbo àwọn tí wọ́n wà ń ṣàjẹ́ ti mọ gbogbo ẹ̀yẹn wọ́n bá pè wá ó ní ṣé ẹ rí wọn bí wọ́n ṣe dúró yìí wọ́n máa ń pààyàn káàkiri àwọn ni wọ́n ń bọ́ǹbù gbogbo ayé káàkiri ẹ má wò pé bóyá wọ́n kàwé o wọ́n ṣe kíní o ó dẹ̀ rojọ́ yẹn ó n tó fi ń rojọ́ ọbẹ̀ tọ́gbọ̀n àṣẹjú ń bọ̀ ya ni DPO ní ó ti tó ó ti tó èrè àkànmọ́ ló ti tó ó ti tó jókòó jókòó ó tún fẹ́ máa sọ̀rọ̀ ó ní ó ti tó tí mo sọ yẹn kó o dákẹ́ ni mo sọ yẹn o jókòó tọ́lá àwọn tí wọ́n dúró yìí islam wọ́n bẹ́tà tòun gangan gan fúnra òun wọ́n dẹ̀ bẹ́tà tiẹ̀ náà kí ló ń sọ o ti ẹ̀rọ àwọn tí wọ́n fẹ́ fẹ́ máa rẹ̀ àwọn bíi wọ́n fẹ́ fẹ́ máa rẹ̀ òun tún tiranga ọlọ́run lọ́gbà á sí mbẹ́ o tá a bá take precautionary measures tọ́lá àwùjọ tá a wà kìí sàwùjọ tó sọ yìí pé èmi mo wà lórí òdodo nítorí náà ó jẹ́ ìyàmó òdodo rẹ o. alharbu khuda wá is strategy kò fi jẹ bí wọn bá láwọn wọn ti pàdé rẹ iwájú ni wọn ọ àjẹ wọn ò wọn ò bìkítà láti tú ọ sí o so kó di ẹ máa wá pé kíní kíní kíní ní tí ó ti bá ṣe tán náà ni ọ parí ẹ ẹ tó bá fẹ́ bá ẹ ná tó mọ̀ pé eléyìí lè fẹ́ bá ọ ná múra dé dáadáa tó bí tó ti fẹ́ yọ sí ọ pé ọ náà mọ̀ pé pẹ̀kínrẹ̀kí lóde náà. jazakumullahu khair. wọ́n ti jazakumullahu khair. kò fẹ́ lọ sí ṣẹ̀dá kan tún bọ́lá fẹ́ lọ. representative òjíṣẹ́ náà sàrásánlá mi láyé. salamaleykum. wa aleykum salaam tula. ọlọ́ba sọ yín lẹ́sàn-án lórí. àmì ọ̀rọ̀ lórí sọ̀láàtì yẹn ni mo fẹ́ so for instance um, asri nísìnyí sọ four twenty five so ní ọ́fíìsì mi lọ́fọ̀ kan balẹ̀ ní four thirty. ok ní ọ́fíìsì mi quarter past ló ń kí èmi tẹ̀ sí ìgbéyà pẹ̀lú muslim pro kí application muslim. muslim pro kó gbé sí america tó o bá gbé sí american kínní àfọ̀ hmm. ní four twenty five ok mm. so ok láàzún pé four ká ní four twenty ni wọ́n kì í ní ibi níbẹ̀ yẹn. assumption síbẹ̀. no mo fẹ́ fi clarify pé muslim pool yẹn ni mo ni ok mo gbọ́. so àwọn kì í ní four fifteen. ok with the muslim pool i think it's four eighteen and okay. four twenty. Eh. so muslim pool gan yóò sọ pé yóò approximately. so mo jẹ wa lẹ́nu iṣẹ́ mo wá kírun. so àti ibi mosque sí ọ́fíìsì ibi tàbí ó jìnnà so mo wá bá wọn kí so mo wá fẹ́ mọ̀ pé ṣé ìrun yẹn ṣó wà valid. kò bá kò bá tọ́lá sí kò rẹ̀ ti tó mọ́sálà lẹ́yìn òun fẹ́ wọ̀ báyìí ìyàwó ni kò sáré kí mọ́gìrìbù rẹ̀ kò rùn tó so ṣubú ìfájú yìí náà. àwọn tí wọn ten to six lọ ń kí. ten to six. lọ kí. ajé kò dẹ̀ sí mi kò sí agbára kankan tí mo lè fi tí yàn lè fi make correction níbẹ̀ kò sí ah. àwọn ọmọ ìyá kan wà ń bẹ̀ náà tó yẹ pé asu yẹn àjọ máa ń kí lọ́tọ̀ ní tọ́jú wọn jà ara wọn ni so wọ́n dẹ̀ sì jẹ́ kó yé mi pé pé àwọn ò lè bá wọn pé so àjọ máa ń kí ni so mi ìwà kí n rá yẹn ní àsìkò fájú yẹn so tí má ṣe night ìbẹ̀ ni àsìkò so ẹ mọ̀ pẹ̀lú àgbọ́yé pé kíyàn kí ṣubú ìníjọ mọ nǹkan kan yẹn so hmm. yẹn ti wà ní ara. ìṣòwò nìkan gbogbo àjò gbogbo oorun. òkè hmm. <laughs> so yẹn ti wà láṣọ kò dèmí ìdẹ́lẹ̀ kí ní táìmù kan kì yẹn so ṣé ó kí máa dá kí ní táìmù ẹ̀ àbí kí ni mo lè ọkàn náà kí ni báwọn báwọn mo ṣe lè handle situation yẹn. báwọn kí kò kí tásìkò bá tó tásìkò bá tó kò tún kí padà. bọ̀ jẹ́ kí wọ́n mọ̀ yìí pé wọ́n wọ́n wrong. Ah, okay. Mm. Mm torí má dára rẹ nìkan yọ it's your responsibility also to guide them hmm. ẹni tó bá ti mọ̀nà ọ̀ràn yẹn rẹ̀ ní wípé ẹni tí ó mọ̀nà kó pè sákìsì torí tí ò bá pè wọ́n sákìsì tí wọ́n bá láwọn ọ̀mọ̀ ń jọ gbìyànjú àríkíyàmà èèyàn náà rojọ́. Hmm. táwọn ọba wa gbà èèyàn ọ̀tọ̀ but kéèyàn sọ tèèyàn kéèyàn má dákẹ́ o èèyàn sá mọ̀ ọ́n náà ní sẹ́yìn pé wọ́n ní kunkun là á mm, pariwo fadisi àìdífá náà àìdífá. ní mọ́ọ̀sì ni ó ti ṣẹlẹ̀ rí tí òjò ń rọ̀ pàṣẹ kírun tán mo wá pe ẹni tó jẹ́ bíi ladan. pé muhammed wípé ká ìṣe jẹ́ mò. pé nǹkan ó nínú kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pé ẹni tí yàn bá wà ní ìrìn àjò nìkan kankan mẹ́rin ṣáà. kò dáàmọ̀ ni kò gbọ́ yé. àlàyé tí mo ṣe fún náà kò tẹ̀ rí mi àtìgbà yẹn ó dẹ̀ tún máa avoid mi tí má fẹ́ pè é bẹ́ẹ̀ ni pé ẹni tó kankan so nǹkan pé àwọn onísúná yẹn àwọn experience mo ní pẹ̀lú wọn mo ṣe wò pé the best thing ni kí wọ́n fi wọ́n lẹ̀. lóòkó tí iye wọn ò ní ti wọ́n lẹ̀ wàá yìí máa ṣàlàyé náà. Màmá àlékún. Wàkùnmọ̀ sọ́lá àti làwọn. Ọlọ́run sọ yẹn gbèrè. Àlẹ́ àtẹ̀yìn náà. Wọ́n kọ́ bí sórí àdìs méjì kan. Nà. Tí ẹ bá ń bá àwọn iṣẹ́ asọ̀rọ̀. Bẹ́ẹ̀. Wọ́n máa ń kó tàdísẹ̀ ọ̀kan. Wọ́n ní kìtàbùlá wà ìtọ́ta àlẹ́ Nà tàbá sọ fún mi pé wọn tán níbi sọ̀rọ̀ pé kitabullahi wa sunnatu rasul. wọ́n á ní kí n mú ibi tó wà wá nínú ṣẹ́wó síta pé kò sínú ṣẹ́wó síta. àà ìmọ̀ká ló ń ṣe wọ́n ṣáwọn gba ṣẹ́wó síta Bukhari kan wọ́n gbà wọ́n ní tíra tí wọ́n ń lò dípò Bukhari alkafi ẹni tó bá lè bú Abubakar Siddiq Umar bin Khattab àti Usman bin Affan radiyallahu anhu ajma'in tó bá lè bú wọn jù ẹ̀yin ò ní síkàn lọ́dọ̀ tiwọn ẹ̀yin ò lẹ́ni alápọ̀nlé abiyì lọ́dọ̀ tiwọn kí wọ́n gbẹ́nu sọ̀hún. ṣùgbọ́n nípa alẹ́lẹ́bẹ̀ òjíṣẹ́ náà sàásùlà ń fohùn lẹ̀ lóòótọ́ pé alẹ́lẹ́bẹ̀ tí òun o ká aṣọ torí wípé àwọn èèyàn sí ìmọ̀ tí ọlọ́run ọba fi rán òun àwọn wo ni alal bait a ṣe àlàyé sókè ń parẹ ní next alkọ wọ́n máa ń confuse yìí wọ́n máa fi ń confuse àwọn yẹn. bọ ẹ máa ẹ tèmi bóyá against the next eh, eh, gathering by. pé o ní wálé lè ní next one. èmi gan mo wádìí nípa àwọn fẹ́ọ́ síta mẹ́fẹ́ fà yẹn. bẹ́ẹ̀ni. àdìsí yẹn mi ò rí ń bẹ̀. ajib. bóyá against eh, the. inshallah. Mm. Mm. Naam, àwọn sisters yìí àwọn eh, béèrè wípé um, ṣé ọ̀ràn yẹn ni kí sọlá tó um, wọ́tò pé ṣé ọ̀ràn yẹn ni. àbí súnmọ́ ẹni tó lágbára òjíṣẹ́ náà sàásà ni wọ́n fi lékún fún yín ìrún ìrún kan ṣoṣo ó dẹ̀ kìlọ̀ ó ní ẹ wítìrì o eh, ó fi àwọn ọmọ rẹ̀ lẹ̀ ó jẹ́ súnà tó lágbára gan. àmì ìbéèrè wọn kejì ni wọ́n pé um, kí ni èèyàn ṣe fẹ́ ṣe tauba mo lè rò pé wà nù tẹ sọ pé ẹ bá wa sọ ní. bẹ́ẹ̀ni next time. bá a ṣe ṣe tauba yẹn a pẹ̀lú gbọ́láwọn bá halkọ ta a yẹn ju rẹ̀ a tu ní tòfun tẹ̀dọ̀ kọba adẹ́dà a àgbà tauba o. Hmm. Hmm. Hmm. nta náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. اللهم صل على محمد وعلى ال بيت الله وزوجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم